أعوذ بالله من من أمره ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على أشرف المرسلين سيدنا وحبيبنا وشفيعنا محمد عليه الصلاة والسلام Wa ụmụ ụmụ ada okpeteppụl ụbala gbara ụbra ka ọtụtụ bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ìkẹ́ àtijọ́ ọlọ́run kó máa bá ànábì àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà àwọn títí di ọjọ́ ìgbéǹde àkíyà. ìkẹ́ àtijọ́ ọlọ́run kó má fi àwa náà lẹ̀ kó jẹ́ kí a ṣe kò ń gẹ́ àánú rẹ̀. ẹ̀yẹ orúkọ ọlọ́run onílé rọ̀dúrà wà one ìjọra fourteen forty two gẹ́gẹ́ bí wọ́n ṣe kéde ẹ̀fún wa pé wọ́n rí oṣù láwọn ìlú kan ní nàìjíríà àtàwọn ìlú mi lágbàáyé ní àná. bí òun ṣe wá jẹ́ rọ̀dúrà wà one èyí wọn ni one three oṣù tí àwa mùsùlùmí ó ṣe déédéé october eighteen 2020, twenty oṣù ti gregorian calendar òun ni ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tí a fẹ́ ṣe yìí òun ló ń wáyé abẹ ọlọ́run ọba àlejò ọlá kó gbà níjọsìn lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa ọmọ ìyá wa tó dájú pé àwọn ni wọ́n ṣe agbátẹrù ẹ̀ tí wọ́n rò wípé tó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn ọlọ́run kọ́mọ̀dù àwọn Islamic Coalition Forum ọlọ́run kó máa bá ní ṣàlékún wọn dáadáa fún wọn kí tọ́lọ́run kó mọ̀ sùn ẹnì kọ̀ọ̀kan wá ṣe COVID-19 tó ń darí láàmú ó ń kásẹ̀ lọ ọlọ́run bá ní kakú ní gbogbo ayé ká máa kírun níjàmá tá a máa fẹsẹ̀ kóra wa tá a máa fèjì ká kóra wa káwọn èèyàn lè máa lọ múra àti ájì bá a ṣe ń lọ tẹ́lẹ̀ kétò léèwé kọ́mọ́gbọ̀lùdé káwọn èèyàn ó lè jọ máa ṣe dáadáa tí wọ́n ń bára wọn ṣe tẹ́lẹ̀ dá wa náà lè túbá bí ẹsẹ̀ wa gbogbo tó lè ọlọ́run dá wa náà lè jìnnà sí kò sí ẹ̀yà rúfẹ́ ọlọ́run nítorí ká fi sọ̀rọ̀ ó pàtàkì tó pọ̀ al-islam wal-urf àbí kápẹ́ ní al-islam wal-aada àwọn àfáà máa ń lo àwọn ìsìláhàtì tó bá rí báyìí fún òun ni ẹ̀sìn islam àti àṣà islam and culture sẹ́rí tọ́síkì á ó mà dáa púpọ̀ ó sì yẹ ká farabalẹ̀ gbọ́yé kí ló fà á tó fi yẹ ká fi arabalẹ̀ gbọ́yé ẹni tí ò bá gbọ́ ìsìláàmù yé àwọn èèyàn máa ń fojú wò pé ìsìláàmù tó wá ṣe ni pé ó wá káṣù gbogbo àṣà wa àwọn míì gan ti ẹ̀rí pé ìsìláàmù gan àṣà alárúbáwá ni fásà alárúbáwá ni láà kì í ṣe àṣà lárúbáwá ẹ̀sìn ọlọ́run ni ẹ̀sìn gbogbo ayé ni ìyàtọ̀ ń bẹ láàrin àṣà àti ẹ̀sìn lárúbáwá wọ́n ní àṣà àti wọn wọ́n ní àwọn àṣà tó dáa wọ́n dẹ̀ láwọn àṣà tí ò ṣe kí ni o tí ò dáa ẹni tó bá lọ sọ́ọ̀dì lárúbáwá kí ló jẹ́ kí mú láti bíi torí àwọn tó máa ń ní wrong notions àbí wrong perception tí wọ́n rò pé anything Arabic is Islamic and anything Islamic is Arabic no Arabic is a language ṣùgbọ́n Arabic ó jẹ́ language book of Islam which is Al-Quran Kùránì tiwa èdè larubawa wọn kọ ṣùgbọ́n aláwọ̀ christian tí wọ́n ṣe mùsùlùmí tí wọ́n jẹ́ Lárúbáwá arẹ́lẹ́bọ tó jẹ́ èèyàn sọ lárúbáwá lẹ́nu kò túmọ̀ sí pé ẹni ọlọ́run èèyàn lè gbọ́ lárúbáwá tí ó jẹ́ pé bàbá ńlá àfa olóògbò ni ni tí ó jẹ́ bàbá ńlá ọ̀tá ọlọ́run olùyapa ọlọ́run ó sì lọ lé kéw ọmọ kéw yóò sì máa górí òkú káàkiri àbá yóò sì máa bá wọn lọ́mọ sùn káàkiri tí wọ́n máa sẹ́nu fún wọn lọ tí wọ́n máa ṣe four one nine lọ ó sì gbọ́ lárúbáwá sọ́jà ápọ̀tì nígbà tí gbọ́ lárúbáwá ó ti dẹni ọlọ́run lárúbáwá ní àṣà àtiwọn lápẹẹrẹ ń sìn kí tí mọ̀ sọ lè yé ẹbí mú méjì wá nínú àṣà lárúbáwá àti fẹ́ sí wọn lárúbáwá kórìíra ọmọ obìnrin wọn àláìkì obìnrin ìsìláàmù lọ́pọ̀ ẹ̀yìn obìnrin lé tá a bá rí obìnrin kan tako ìsìláàmù èyí ó ti mọ̀ pé wọ́n ti máa ṣe alábùkù lélẹ̀ wàláì nígbà tí ìsìláàmù ti pọ́bìnrin lé tán ìwọ́n tó wá kórìíra ẹ̀sìn tó ṣe kí ni o tó pọ́n ọ lé ilẹ̀ Yorùbá náà láwọn abala kan wọ́n yẹpẹrẹ obìnrin ní mò wá ń sọ̀rọ̀ bí àṣà Yorùbá nínú ìṣesí àwọn lágbára tó lọ ń Quran wà ìgbà àbúṣirọ̀ ahadu ombil onfa zọ́là wájú òwú mùsùlùmí wàhùwà kàwé tọ́bí ìlú sọ fún wọn pé ìyàwó yín bí mọ ẹgbẹ́ ìwọ ọmọ ọmọ congratulation ọlọ́wọ́ wo ọlọ́wọ́ dà sí kíló bínú obìnrin ẹ́ ó pé kí obìnrin ẹni tí wọ́n fa wọ́n fagoro tí wọ́n máa bí wọn obìnrin ló tún bí àyùmú sí ní amúyàdúsù fìtúrọ̀ ìkánu méjì náà máa ní máa bí wọn obìnrin kò fẹ́ kí ìbímọ kankan rí o kì í bímọ kankan rí èyí ajá ká máa tọ́jú ẹ̀ ṣùgbọ́n pẹ̀lú pé ká máa yẹ pẹrẹ rẹ̀ ní o a máa kàlábùkù àbí bẹ́ẹ̀ kọ́ ẹgbẹ́ kòtò ẹgbẹ́lẹ̀ ẹ̀pá ẹ̀mọ́lẹ̀ burial of female child. jọ̀nà ìtura bá wọn máa ń ṣe nìyẹn ẹjọ́ pátá ìsìláàmù yẹn ṣé ìsìláàmù ní pé tẹ́ bá bímọ obìnrin ẹ pa ẹ̀gbọ́n mọ́lẹ̀ là ṣé ìsìláàmù ló ní kó bímọ obìnrin àáfà ìlàsọ lọ́rẹ́ yẹn ọmọ ìyá wa kọ̀ọ̀kan lọ́sọ̀ jẹ́ pé ìyàwó yín ọmọ obìnrin ọmọ obìnrin ló ń bí ẹ wá ń bá ajá ẹ̀ ẹ̀fẹ̀ wọn lọ́wọ́ kí ló dé sọ́wọ́n lẹ́ sọmọdé fún rẹ̀ ni ṣùgbọ́n láwọn ní nígbà tí èso òun ló ń pè àwọn aláàfáà ní ìyàwó obìnrin bí mo bẹ̀rẹ̀ tí máa ń bí yọba wọn máa kó náà súnà ọmọ láyè òun àti ìyàwó ọmọ yóò dì í bí ẹ pé ìyàwó ló sọ ọmọ obìnrin fúnra rẹ̀ àbáàlù sì gbéra rẹ̀ o kò sí tó burúkú ìyàwó ọmọ bíi mo bẹ ọmọ ẹgbẹ́ náà ọmọ tọlọ bá náà kí ló di tó yàwó kejì <laughs> ìyàwó kejì náà ti máa ó ti máa karùn ó tó kẹta <laughs> ọ̀ọ́ islam ló wá já mọ̀ wípé mọ̀nà àálà járí àtàyèmí àtàtẹ́kùlùkọ́ nínú ìwáyà àtàmù ìbùkọ́rí nàlọ́dàmù ìmúfúrọ̀dù wà tùdúrọ́kà ziyada gbóòrò yẹn wà bẹ́ẹ̀ àlékún pé wà tùdúrọ́kà alẹ́bí lẹ́ni tó bá tún èèyàn ọmọ obìnrin méjì tí wọ́n fi dàgbà wọ́n fi bàlágà wọ́n fi wá bá wọn lójú ọmọ wọn ò ṣe sì náà rí àwọn ọmọ odidi fẹ́ẹ̀dùn ní olúwa lè ṣe ara àdánwò ní gbogbo àwọn ọmọ fifteen sixteen seventeen wọ́n ti ń post wọn wò màmá náà ti ń bímọ sẹ́rí kan wọ́n ti ń tà wọn sẹ́rí kan bá wá sọ pé ọmọ òun fẹ́ẹ́ ṣe nìka yìí àwọn táyà rẹ̀ parí ẹsẹ̀ sírì ọmọ seventeen kéde ń kan lójú torí pé wọ́n fẹ́ẹ́ ṣe sábàràdà àwọn òsì pé kò tiẹ̀ ní fútsọ̀ ó lè lọ ṣe dìgírì lọ́kọ rẹ̀ táwọn ọ̀sẹ̀ ìmọ̀ fún ìṣe dìgírì ṣùgbọ́n tá à ń sọ ni pé nínú àṣà aláwùbáwá wọn láìkí ọmọ mi ìsìláàmù lọ́lẹ́ tó bá rí ọmọ mi méjì ànábì lórí àti àjọ wà ní àwùjọ náà bí ká méjì ṣe súnmọ́ra wọn ni. ìsìláàmù ló ní wípé tóbìnrin bá kú nínú tí láwùbáwá máa ń ṣe tí yorùbá náà máa ń ṣe yorùbá máa ń sún obìnrin lóko ìsìláàmù faramọ́ obìnrin kan kú wọ́n wà ní kọfí àbúrò ọkọ ẹ̀ kèfé ìsìláàmù nìyẹn tọ́ba wá látẹ̀mí ẹ̀ tọ́ba lẹ́nu tó tún fẹ́ fẹ́ ní fámìlì ọkọ tó kù kò sí tó burúkọ fẹ́ tọ́ba wù ní ìlú máa láyè mọ̀jú tó máa sùmọ́kẹ́ wá ní pé ẹ̀sùn lọ́pọ̀ wọ́n tó jẹ́ omi inú ogún lárúbáwá máa ń ṣe bẹ́ẹ̀ ìsìláàmù ló pín ogún odidi súrà kan súrọ́tù nìfà súrà àwọn obìnrin ọlọ́run á sọ tóbìnrin ọmọ ẹ̀jẹ̀ tọ́ba jẹ́yàwó tọ́ba jọmọ obìnrin tó bá jẹ́ ìyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. jẹ́mọ́ ṣe tá à ń sọ yà bí òye ìsìláàmù yàtọ̀ sí àṣà akínyìn o lárúbáwá ẹ̀sìn ọlọ́run gbogbo ayé ìsìláàmù ọjọ́ yorùbá o ọjọ́ haúsá o ọjọ́ ìgbò ọjọ́ bẹ́rìbẹ́rì ọjọ́ òyìnbó ọjọ́ aláwọ̀ pupa ọjọ́ aláwọ̀ nítorí ọjọ́ láyé rẹ ìsìláàmù lẹ̀sìn ọlọ́run gbà ìyẹn la ṣe pè ní àlè islam wàlọ́rọ̀ islam and culture àwọn àǹfààní tá a bá ti gbọ́ yé pé islam òun ni àlè islam lè la The tawhid ìtí ń jẹ́ islam ẹ̀sìn ọlọ́run kìí ṣe àṣà alágbáwá òun ni ká jupájú sẹ́ẹ̀lẹ̀ fẹ́ni tó dá wa ti ṣe Allah ẹ kẹta kọ́ ló dáwọn ẹ má bàá jù ndọ́tọ́ bá kú kọ́nà máa jù yóò jẹ bàbá láyà wà ló kan sọ pé ẹnì kankan ọ̀dọ́ òun by nature àti yóò kú. ọlọ́run dá wa yẹn gbogbo ara lẹ̀ fún pẹ̀lú pé ọ̀kan ṣoṣo níbi kọjá pé ká máa tẹ̀lé tọ́lọ́ ká máa taratara tẹ̀lé tọ́lọ́ ìtọ́lọ́ ń bá ní a ṣe ká gbìyànjú ká máa ṣe. wàlúkùlùsù nínà ṣèk wàlúkùlùsù nínà ṣèk ká wá kúrò níbi mímú nǹkan pẹ̀lú náà ká dènà sẹ́bọ ká dènà sí ìmọ̀ lọ pàtẹ́wọ́ ká dènà sí ìmọ̀ gbẹ́bọ lóríta ká dènà sí ìmọ̀ sòkè ìbàdàn ká dènà sí ìmọ̀ sòrò òbejì kájìnà sí ìmọ̀ sọ̀tún òṣogbo kájìnà sí ìmọ̀ ọjọ́ ẹgbẹ́ ológun ni kájìnà sí ìmọ̀ ọjọ́ ẹgbẹ́ àjẹ́ kámọ́ egbe ẹgbẹ́ oṣó kámọ́ ẹgbẹ́ òmìnir kámọ́ ẹgbẹ́ opc kọjá pọ́lọ̀ nìkan láàmú ẹ̀sìn ọba tó lásán máa tilẹ̀ ìdí ìsìlámù nìyẹn. àwọn àyíká ọba wa sọ pé kí ni jẹ́ kọ́ńtọ̀ ádà àbí mo fẹ́ lo ìtumọ̀ di dictionary rẹ̀ mo fẹ́ lo ti world book encyclopedia ìtumọ̀ tó fún culture ẹ wàá padà rí ìtumọ̀ tàwọn àfa àti tẹ̀síwọ̀n ní encyclopedia fún wọ́n ní ti ń jẹ́ culture wọ́n lóun ní people's complete way of life people's complete way of life àwọn ọ̀nà táwọn èèyàn ń gbà lo ìsẹ̀mí ayé wọn lódìdí complete ìsẹ̀mí ayé wọn fẹ́ jọ ìsẹ̀mí ayé wọn fẹ́ sùn wọ́n fẹ́ mu wọ́n fẹ́ rà wọ́n fẹ́ tà wọ́n fẹ́ fi súnmọ́ ọmọ wọ́n fẹ́ sinmi lọ́lé ọkọ wọ́n fẹ́ fẹ́yàwó wọ́n fẹ́ gbọmọ́tò wọ́n fẹ́ wọṣọ gbogbo pátápátá complete way of life wọ́n ló kó sínú all the ideas objects and ways of doing things created by the group. àwọn ọ̀nà àwọn ideas àwọn tá a lè pè ní ìròrí èròǹgbà àwọn ìlànà àwọn ọ̀nà táwọn èèyàn ń gbà ṣe nǹkan tó jẹ́ pé created by the group. Ìjọba ìjọba kọ́kọ́ fẹ́ lọ sàwọn ilé ìdùnnà mọ́gbà tó dàwọn afá. Àwọn èèyàn àwọn ni wọ́n dá alẹ̀ fúnra wọn, kìí sọ náà tó dá wọn. Ìjọba láti fi definition iná, ẹ jọ̀ọ́ àwọn èèyàn yìí. Ẹ náà wọ́n fi tá a ti ń tara wá jẹun nígbà tí n bá débi al-Islam wal-urf, Islam and culture. Ẹ̀ẹ́dì páwọn èèyàn wọ́n fẹ́ torí wọ́n fẹ́ fún ìsìláàmù ló kọ búkẹ́ ìsúnkọ ìsìláàmù ìsìláàmù tó wá là wá àwọn afẹ́ sọ di pé ìsìláàmù ló ní àwọn ṣe àṣà wa rárá ìsìláàmù ò gbẹ́gun sí gbogbo àṣà àṣà tó bá já sí wípé ọ̀tà kòtò náà tí ò ní já wá ìgbà náà ní ìsìláàmù gbogbo tí ẹ̀ẹ́dẹ̀ nígbà tó bá débẹ̀ àwọn tí wọ́n sọ wípé ìsìláàmù ó gbógun tàṣà àwọn gan-an náà ń ba yẹn jẹ́ àwọn tó dá nínú àṣà kọ̀ọ̀kan wọn promote ẹ̀ mọ́ orí ibùdó promote wọn bọ̀ wá bẹ́ẹ̀ ìjẹ́bù àwọn èèyàn ló kírètì ìlànà ìfúnra wọn aláàyá alàmùmọ̀nà kọ́lákọ́ ọ̀hún àlàpé ìfúnakọ́bí sí ọlọ́run tó dá wa tí kò ní í mọ̀ wá ni àwọn táà ló ń pè láàmọ̀ ẹ̀tọ́ àmọ̀ ìwé àwọn èèyàn àwùjọ náà ní ìtàwọn ọmọ ṣe rè ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ pẹ́lẹ́ àwọn táwọn ń ṣe kiri náà àwọn sociology irú àwọn oní kílókẹ̀ social studies civic kankan wọ́n láwọn features of culture èyí classroom káwa yìí wọ́n máa sọ pé culture is dynamic there is dynamism in every culture kí ni dynamism culture ó máa ń yí. Adásí wípé culture is not perfect. No culture in the world is perfect. No culture in the world is unique. No culture in the world is generally acceptable. Kò sí àṣà náà lágbàáyé tí ó sọ pé òun lòun Gbogbo ayé ló gba òun àbóhùn pé tán. Torí pé àwọn tí wọ́n dá àṣà ń lẹ̀ èèyàn tí ò pé ni wọ́n. Aláàbọ̀ làákà èyí wọ́n. làákà ìwọ̀n òpè bí tọ́lọ́run tó ní gbogbo wa yàtọ̀ sínú ìjọ tí wọ́n dá àṣàyẹ́ ẹlẹ̀ làákà ìsí bẹ lórí wọn ẹgbẹ́ lẹ́fẹ́ ṣe kí ni o náà fi dálẹ̀ a bá wá lẹ́sìn ọlọ́run tó wá sọ fún wa pé à ìtí yìí gbé wá ìkọ̀bá tọ́lọ́run mu á wà sọ pé tọ́lọ́run ni ọ̀dà <laughs> àṣà wa lọ́dà ìgbà pé kan ló dá àwọn gbogbo wa dálẹ̀ yẹn rèé ó lè mọ̀tò bá òòjọ́ yẹn mú mọ́ àbájọ fún yín lábẹ́rẹ́ mo fẹ́ wẹ tí ó pa àsìnú wa ń bì nínú àṣà Yorùbá àṣà Yorùbá àpèlé òun ni ká fi kòkó ká fi dáná oúnjẹ yóò béèrè lu pọ́ọ̀sì yóò béèrè lu gàdàbúdẹ̀ lónìí kókó kókó àmọ̀ òun ìsáàsọ̀ màmá ọlọ́run jẹ́ pẹ́ fún wa màmá rẹ̀ ti láyé bẹ́ẹ̀ nìyẹn àwùjọ wọ́n ní sáàsọ̀ sẹ́yìn wọ́n sáàsọ̀ àbá ewé tuta àwàlà tutù tí wọ́n bá ní roman ló sàṣà tó fẹ́ àwọn àgbẹ̀ sórí láńtà àbá òun lè yọ ọkọ̀tà lè bẹ ní àárọ̀ tí yóò ti tó wọ́n gidi ó bá wọn kékeré yóò lè wọ́n ti jẹ́ sáàsọ̀ ìsáàsọ̀ ni wọ́n èsè wéédú ìsáàsọ̀ ni wọ́n èsè gbẹ̀gìrì ìsáàsọ̀ ni wọ́n ìsáàsù oníwé èso ní ọbẹ̀ ìjẹ̀wọ́ ẹ̀mọ́ ìjà parọ́ nínú àwọn sáàsù táwọn tó ń lò sáàsù náà wá níṣẹ́ màmá yìí kò èlò sáàsù ìsáàsù rẹ̀ ti bà láyé kí ló wá dé tọ́jọ́ pé kálukú ọ̀nà sáàsù mọ́ akáyọ̀ láti ní kálù sáàsù wà láì sáàsù òfin sábà mọ́ ìsìláàmù ọ̀tàkù àṣà wá ìtẹ́yìn wá takò fúnra yín àṣà ìtẹ́ takò yẹ fúnra yín ẹ̀ẹ́gú ara yín o èyí tí ìsìláàmù á ní pé àlàáfíà ilé yìí ò dáa gbogbo ayé ọ̀rọ̀ àrí sí pé ìsìláàmù ló ní problem sọ́nà lẹ́wà sọ pé ní problem nìyẹn nínú àṣà Yorùbá mi gbogbo ilé kọ̀ọ̀kan a máa ní àmọ̀ tá a máa bomi sí ní kọ̀ọ̀rọ̀ yàrá àbá màmá dájú ìjọba ọba àbọ̀rọ̀ kẹwàá tó wọ kùnú bàbá àmì náà màmá mi náà bá ti bọ̀rọ̀ ká gbogbo àwọn tó ti kú nígbà báwa ti máa lo oko kéke àmọ̀ omi inú àmọ̀ la máa mọ̀ àbá omi inú àmọ̀ a máa tutù domi sì rí ìdìbẹ̀ mọ́ lọ kọ́ọ̀bù ẹlọ́kàn ni màmá wa tó ti dé òdì ní ọ̀hún ọlọ́run ní káwọn àgbàlagbọ̀ wà bí kọ́ọ̀bù ẹlọ́kàn gbogbo yóò ti máa mu wọ́n lọ ẹni ò sí lẹ́nu kí ni o afọ́ kéémù torí kéémù yẹn ni wọ́n ti máa bu omi mu omi yẹn wá rẹ̀ tútútù tiẹ̀ kò lè jẹ́ ọmọ ewu kọ́ bí àwọn nǹkan tútù tá à ń mu lónìí òun ó tutù naturally ìbéèrè mi nínú àwọn tá a jókòó ìta ló lámọ̀nà lé wọn bí ìkọ̀nà wọn àtàlẹ́ ò bá ní ohun mọ̀mọ́ ní wọ́n fọ̀ dànù ni ẹ máa wo nǹkan o àwọn àṣà tí ògbẹ́gun sì o torí pé kò sọ̀rọ̀ ẹ̀fẹ̀ tó bá àfẹ́ ti ọlọ́run tó bá wù yí ẹ fi ké mú mi tó bá wù yí ẹ lò kókò tó bá wù yí ẹ lò kíní tapoli tó bá wù yí hmm, ẹ lò páálí kẹfún wàhálà alẹ́ ayé òyìnbó lẹ́yìn. jẹ́mọ́ ẹ wo àwọn àṣà táwọn kan create created by the group àwọn èèyàn àwùjọ yẹn náà wípé ìjà náà ṣe báyìí nígbà náà àwọn nǹkan ní ìfẹ́ tó kàkàfà yorùbá ní ìsìn tọ́ba tó dásìkò kan kò ní rẹ́lífáǹtì ọ̀pọ̀lọpọ̀ àṣà yorùbá ni wọ́n jẹ̀ ti dùn lọ́dọ̀ sí àṣà àwọn èèbó ní kálukú lò lórí. jẹ́mọ́ ẹ tó wá wọlé àwọn nǹkan yẹn tí wọ́n pè ní àjà àṣà ó kó sínú art music literature ceremonies social organizations among others. ìlànà táwọn èèyàn ń gbà àfìsí ọwọ́ yóò bá ní ẹ̀rọ ìwé àfáàní ok yìí náà máa kọ́ sẹ́ta sọ yóò béèrè lórí bẹ́ẹ̀ ni kó sẹ́ta sọ sẹ́wọ̀n kan máa fi ọwọ́ kó sẹ́ta sọ ìfi ọ̀nà wọ́n ní wọ́n ìfi ọ̀nà ìfi ọ̀nà abẹ́rẹ́ ni wọ́n fẹ́ kí ni àfáàní yorùbá náà ẹjọ tẹ bá tó àwọn tó tó fi ọ̀nà fún rí wọn mẹ́rin báyọ̀ sí wà báyọ̀ lè kù sáwọn remote area tí wọ́n láwọn tó bá fi ọwọ́ kúté tá sọ ti yorùbá máa ṣe àwọn olówó ló fi hàn ṣe bẹ́ẹ̀ wà láì ìsìlámù ọ̀tá kù torí pé kò sí ìkẹ́kẹ́ tó ta kù náà sì ẹ fọwọ́ kúté tá sọ ẹ fẹ́ ń dìrì kúté tá sọ ẹ bá àti ké kẹ́ ẹ fi kúté tá sọ wàhálà ní ayé nínú ó kó sínú àwọn tí ọwọ́ táwọn èèyàn ń ṣe yorùbá láwọn design àwọn artworks ètí ìsìláàmù faramọ́ bẹ́ẹ̀ bíi kágbẹ́ èrè èèyàn àbẹ̀rẹ̀ gbogbo owó àwọn èrè tó wà ní ẹgbẹ̀rẹ́ tó wà ní kankan kò bá ìsìláàmù èrè èèyàn àbẹ̀rẹ̀ nǹkan tó jẹ́ animate object nǹkan tó lẹ́yìn èyí tó rinlẹ̀ mú ọ̀rọ̀ àwọn onímọ̀ eré eré ọ̀rọ̀ fọ́tò làwọn àfáàfáà àwọn àfáà àjẹkọ́lọ́ eré nǹkan ẹlẹ́yìn kọ̀tà. yóò bá sì máa ṣe bẹ́ẹ̀. irú àṣẹ lẹ́yìn ìsìláàmù ni ọ̀gá tó ní pé gbogbo àwọn tó bá ń sọ bẹ́ẹ̀ wọ́n sọ fún wọn pé áháyú máa kọ̀lá tó bá dijọ́ ògbéǹde àkìyàmọ̀ ọ̀yá ìlẹ́yìn náà jáde àbí ọlọ́run ọyẹ ẹ̀fẹ̀ wà lẹ́yìn sàbìnà fífẹ̀ wọn àti nílé fẹ̀mí sí i fẹ́ẹ̀ pé kọ́ńtọ̀ kan láti sọ ilé ìfẹ́ ìsìláàmù dé kíni ọpọ́ǹtì ẹ̀ pé ẹ má mọ èrè bí ọlọ́n ẹ fọlọ́n lẹ pẹ̀lú kọ́dẹ́dà. music yóò bá ní àwọn ìlànà orin ọ̀rọ̀ àṣàlà ń sọ yóò bá ní ìlànà kí la pè ní àwọn ìlànà orin ọbẹ̀ nù àwọn sábàṣẹ́ṣẹ́ music poem song àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn kìíní yẹn ìyàtọ̀ díẹ̀ díẹ̀ wà bẹ́ẹ̀ fẹ́ẹ́ láwọn ìlànà orin Yorùbá ètò jára mú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́jẹ́ kí mo fi bẹ́ẹ̀ mọ́ ìsìláàmù gbogbo ti pé àṣàyàn eléyìí ẹ̀jù sínú dọ̀sìn. àwọn bí ìfẹ́ bẹ́ẹ̀ tí ìsìláàmù ṣe kí ni o tó fara mọ́ ẹ̀ pé bá wò àìsẹ̀ bẹ̀rẹ̀ dánilẹ́kọ̀ọ́ yìí òjì táwọn ọlọ́pọ̀ ọlọ́run tó àwọn ẹ̀mí sọ́nà. Yorùbá máa ń sun ẹkún ìyàwó tọ́mọbìnrin bá lọ ilé ọkọ bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ ẹkún ìyàwó wọn èlú nìyí kò ní lù kò ní jìbà kò ní piano kò ní bàǹdìrì kò sápàlà ń bẹ̀ kò sí sẹ́kẹ̀rẹ̀ kò sí àwọn kíni yẹn pọ̀ tí yorùbá máa ṣe o irú ẹkọ ìyàwó òní ìwé jọ tí mo fẹ́ lọ ní ọkọ̀ ọmọ ẹ̀fẹ́ àṣàbí ọmọ oníkiri kan ìyàwó ọmọ ṣokó àwọn ìyàwó náà ọmọ ṣokó ọmọ ṣàdúrà fún ìjọba ẹ̀jọ̀ kí lọ́ta kò fúláàbù tó lé yìí nígbà wọn ò fi lùlù ìyàwó ṣokó ẹ bá wá gòrò kó ṣokó ti gòrò kún òun ló lẹ́kùn rẹ̀ bí ń sọ nípa lójú ẹ̀ ní àbá ẹjọ́ sọkó tí alẹ́kùn tó ń sọ yẹn ó ló kọ́ bá ń pè ní òṣèré à bukawu lè farọ́ ìyẹn ẹkún òdùnnú ni irú ẹkún yẹn kò kì í gbóná torí pé omi ìdùnnú ni ẹkún ìbànújẹ́ ló máa ń gbóná ẹjọ́ sọkó Yorùbá máa ń sọkó ìyàwó tí wọ́n kúrú bí eléyìí ṣùgbọ́n àwọn orin Yorùbá kan bẹ tó máa ń lùlù wọ́n lu àpàlà sákàrà fẹ́kẹ́ ìyọ́ ọmọ jó àfà ìsìláàmù gbèjìlélẹ̀ torí ó ti ní mọ̀sàmírù ṣàìtọ̀ gòdẹ́sù ohun oṣù satanic instruments ó ti wà bẹ́ẹ̀ islam face no. ẹ̀rọ àwọn èèyàn islam ò sẹ́sùn tí ọ̀kẹ́ máa wọ́n dílé ìtàn islam máa ń gbé sórí òṣùwọ̀n náà.

wàtádàhù wàsáàrọ̀ àléyìí fi hayati ní kọ́wúlé àwòfíìlé àwòakọ́dé àwòrẹ̀lìhà àwọn àfáà ní ti jẹ́ kọ́ńtọ̀ àṣà lọ́dọ̀ àwọn àfáà wa wọ́n lóun ni táwọn èèyàn bá sáábà ìtàwọn èèyàn gbọ́n mímọ́ ìtò ti di bárakú ìtàwọn èèyàn ń tẹ ìpẹlẹ mọ́ tó ti yé tó jẹ́ pé mùtámà àwùjọ kan community kan society kan gúrùpù kan ó ti di tí wọ́n bá sáábà wàsáàrọ̀ àlẹ́ yìí orí ẹ̀ ni wọ́n ń tọ̀ orí ẹ̀ ni wọ́n ń ṣiṣẹ́ lé lórí orí ẹ̀ ni wọ́n ń rìn lé lórí orí ẹ̀ náà ń sẹ̀mí lé lórí sí hayati nínú ìṣẹ̀lẹ̀ ayé àwùjọ yẹn ní nǹkan òní nínú ọ̀rọ̀ sísọ jama nínú kíni o nínú ọ̀rọ̀ àwòfin ìlú àbí àwọn iṣẹ́ kan tí wọ́n ń ṣe àwọn akọ̀dẹ̀ àbí àwọn ìtakókó ìtakókó yìí ìtakókó business ìta nǹkan pọ̀ irú àwọn ẹ̀sẹ̀ sí àbí ìtọ́ bá yàtọ̀ sí òun ní ìtafà jama àfáwọn kankan ń bẹ gan tá a máa ń pè láfáà Yorùbá sí òfin kìnìún àṣà wa torí pé it is not generally acceptable kí ìkẹ́kọ̀ọ́ tó lè di àṣà yóò sì di pé gbogbo wa ẹjẹ́ ẹ máa wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa lónìí wọ́n fẹ́ fi wẹ́dì ẹ wà láwọn ẹ̀yà wa wọ́n wà láwọn fẹ́ gé kéèkì á wà ní àní kéèkì gé kẹ́ ẹ sọ pé kéèkì o ara nìka yìí kì í sara nìka yìí kì í dẹ̀ sára afá Yorùbá ẹ mú lọ́dọ̀ àwọn èèbó ni Yorùbá èèbó kéèkì ìlú wọn náà ti kéèkì ni àbóṣogbo àbádẹ́kúta àbíwò àbẹ́sígbò àbíkìrè àbíkìrún ìlú wo náà ti ń gé kéèkì náà yorùbá kéèkì kéèkì bá bá wa gan ìsìláàmù ọ̀rọ̀ ní ọjọ́ kéèkì jọ nìka yìí àfàwọn èkó ni tàbá wa ní afẹ́ jẹ kéèkì gẹ́gẹ́ bí oúnjẹ jọ nìka yìí kò ní ìdíkẹ́ fún ní special tent náà ó yá ẹ̀fẹ́ gé kéèkì ewúrẹ́ àbọ̀ kéèkì bá a ṣe ń jàmọ̀lá ẹ̀ fi gé lẹ̀ káyọ̀ fi gé fi ní wílé mi à ń tẹ̀lé káyọ̀ ẹ̀kọ́ fún àní kókóró ẹ tó fi júìsì kan sí àbí sọ́gbò ẹ ṣe kéèkì náà bẹ́ẹ̀ ẹ bá wùlẹ̀ ẹ̀ṣẹ̀ máa tó ga kéèkì wèrè kan síwájú káwọn ẹni ọ̀pẹ̀ yẹn máa get ready cut your life bí ọba ń gé kéèkì. ẹ àti kan sọ engagement ìyá àdúgbò bàbá ìyàwó ìyá abilé kan náà kéèkì àbá Yorùbá ìfẹ́ sí àwọn èèbó lẹ́ ọmọ àlẹ́ Yorùbá ní wọn gé kéèkì níbo ló ti kéèké jù náà sáré yorùbá ẹ wá mú àṣẹ èkó ẹ gbé wá bì táwọn bá wá ní ti ìsìláàmù sọrí ẹ wà ní ìsìláàmù is a barbaric and primitive religion ẹ̀yin ò ṣe gé sapala hmm. ẹ ṣe gé èkuru èkuru kẹ gé èkuru ẹ ṣe gé àdùn ṣéké jù wà ní oúnjẹ yorùbá ṣèbí ara sẹ́pẹ̀ làásà ní táwọn èèyàn bí wọ́n ṣe ń jẹun náà àṣà wọn ni yóò lè jẹ kéèkì ṣùgbọ́n àti ìjẹ bisikíìtì àti ìjà àwọn nǹkan sí èso oúnjẹ wa ráìsì gé ẹgbẹ́ oúnjẹ Yorùbá ń pìlẹ̀ ẹ̀yìn ta pẹ́pẹ́ àwọn aláfún gidi ẹ̀bà ọkà èlùbọ́ gidi àbá egbò túwó sápálá ìkọ́kọrẹ́ àwọn ìjẹ̀bú nìyẹn àwọn oúnjẹ Yorùbá nìyẹn náà ọwọ́ afọ́ pé gàdẹ̀kẹ́ gbọ́dọ̀ wà ń bi wedding ẹwà máa ìgbẹ̀ sí àtọ̀yọ̀ máa gẹ̀ẹ́sùn ẹbí wà ní ìyàwó ìgbọ́kọ ọkọ ìgbéyàwó wà máa ṣe tètè lójú agbo ẹ̀sùn wá láwọn àfáà ní ìmẹ́ àwọn ètò àmà ní ìtàn ṣe kò sí pé burú bẹ́ẹ̀ ẹsẹ̀ fún wọn ní réǹjì lójú agbo gbogbo àwọn nǹkan yẹn a gbọ́dọ̀ gbọ́ lé kí nǹkan tó lè jẹ́ àṣà yóò jà sí pé táwùjọ yẹn ti gbà gẹ́gẹ́ bí ìlànà wọn àwọn àfáà ní àṣà wa lè kọ́ lábala kátọ̀ wa generally accepted ó lè pín sọ́nà méjì kọ̀dìyẹ̀kúrù lè ń fọ àmán wá kọ̀dìyẹ̀kúrù lè hàn ọ̀sọ̀ àwọn àfàkàn bẹ àmán ó generally accepted gbogbo àwùjọ lọ́gbà wọ́n ní wọ́n àṣà ìdá ṣáà wà fọ́ṣà bẹ́ẹ̀nà jẹ̀mí ìnà fi ààbì ìdìlà jẹ́mọ́ ẹ̀jẹ̀ gbà ní dáadáa tọ́lá di wípé àṣà ó ti di tọ́rọ fọ́káyé gbogbo àwùjọ ló ti mọ̀ ó ti di tánmọ̀ èyí ó ti di àlọ́ orúfú àlàá general culture nìyẹn. wọ́n kọ́ nílẹ̀ kúlò lọ orúfú káàsọ̀ ìgbà ní àǹfààní jẹ́ sí special culture òun ni máa ṣá àfihàn kọ́tọ́rí dùnà kọ́tọ́rí àwòbẹ́yìn náà kọ̀bí láti dùnà kọ̀bí là. sẹ́gbẹ̀ẹ́ báyìí wọ́n pé yorùbá ní wáyé yorùbá náà tó ní vaa tó níbi iṣẹ́ dálẹ́tì máa pè ní àbí àwa náà tó pẹ́ díẹ̀ ọ̀tọ̀ ní yorùbá àbàdàn gangan ọ̀yọ́ òun ní standard yorùbá tó fi máa ń ti wáyẹ́kì ọ̀tọ̀ ní yorùbá ẹ̀bù ọ̀tọ̀ ní yorùbá àjẹ̀bù yorùbá èkìtì yorùbá àwọn kan tó bẹ ní orí ọ̀ṣọ́ yorùbá sápò oríṣiríṣi ṣùgbọ́n generally yorùbá náà ní kí àwọn ìjẹ̀bù náà máa ń ṣe fẹ́ àgbé àbí àgbé àwọn oṣù ń bàbẹ̀. àwọn àtàkà ń bẹ àwọn èkìtì náà máa ń ṣe fẹ́ ẹ̀yìn ìbàdàn mélòó náà wọn bàdàn ọjọ́ pé ó ní iná iná náà máa ń jẹ́ gbogbo ọgbà. ẹ bá fẹ́ ọmọ tó jẹ́ pọ́ mi èkìtì bí ọ̀rẹ́ mi kan tó pọ́ mi èkìtì ó lè fi yẹn fẹ́rẹ̀ fẹ́rẹ̀ àwọn yẹn ń jẹ iye láyé yóò bá generally a máa ń jẹ ní yes or no ìyẹn ló ń jẹ ọkà lóògùn àìdára là jẹ ẹ̀fọ́ kẹnu mọ́bìlẹ̀ jíjú ìgbùgbù ṣùgbọ́n àwọn kan tó ń jẹ ní ìtura wọn lọ dẹ irú ìwò ní ìsìn ẹ máa wo ìwò kí làwọn kan máa mú láàárọ̀ sáré tọ́wọ́ láti wò bí òjìnà kan máa mú ní àárọ̀ tí wọ́n bá ṣe ìnáwó ń wò tẹ́ẹ̀ bá sí ìmùkí ẹ̀ tí ì kìí sí gbogbo ilẹ̀ Yorùbá ní kọ́ máa mú kì í gbogbo ilẹ̀ Yorùbá lọ́ máa mú kì í ṣùgbọ́n kí ìgbẹ́gbẹ́ ìwẹ́gẹ́ ẹ̀wá sẹ̀náwó ẹgbẹ́dọ̀ mú a jẹ́ pé àṣà ni jẹ́ pé àwọn ará kan àbáwọn abala kan nú ẹ̀yà yẹn iná ṣe kí ni o iná ń ṣe kìí sí gbogbo ilẹ̀ Yorùbá ní wọ́n ń sọ òrò méjì òrò méjì sáṣà Yorùbá gbogbo Yorùbá tí wọ́n ń sọ òrò méjì aráwọn Yorùbá tí wọ́n ń sọ òrò méjì jẹ́ pọ̀ sọ́lá ti wá níbẹ̀ kíní wo ti wọ́n ti wà ó ti wà tẹ́lẹ̀ tọ́ba ti wá rí bẹ́ẹ̀ àtàwọn àṣàkẹ́gẹ́ tó ń bẹ yóò wà generally accepted láàrin àwọn tó ń kílèmù àṣàyẹn pápá àwọn ni àwọn àṣàyẹn ìjẹun pé àwọn kan nínú wọn ni ó gbà wọlé kì í ṣe gbogbo wọn mo rò pé ìyẹn náà tó clear bí ó clear ọ̀dà àáfàá nípa bá wá sódì ẹ̀ báyìí torí ibi tá à ń lọ tó pọ̀ gbogbo tí wọ́n ń jẹ́ àṣà nínú Islam pẹ̀lú ìdájọ́ a lè pè ní ọ̀nà méjì mo ń bọ̀wọ̀ àmọ́ example sí wa o but mo fẹ́ bọ́ síbi àkùsáàmù lọ́rùn àkùsáàmù àlọ́rùn àǹfààní lábala ìdájọ́ ó dáa kò dáa agbáwọlé àgbáwọlé àfàpín méjì alákọ̀ọ́kọ́ ni alọ̀rúfù sọ̀hìn alọ̀rúfù àsọ̀hìn ẹlẹ́kejì òun ni alọ̀rúfù ìfààfì alọ̀rúfù àlùfààfì jàmọ́ ẹ̀jẹ̀ àjọpọ̀ àti dókítà lọ àti mẹ́yẹ̀ bọ̀ làkó díẹ̀ díẹ̀ o àáfàá ní nínú àṣà àṣà kan bẹ tó jẹ́ àsọ̀hìn authentic culture àṣà tó dáa àfàtò lálàáfíà àfàtà àgbàwọlé apá níwọ̀ àfàwọ̀ máa láàyò họ́ọ́lífù náà fọ́n nínú súnsì ṣẹ̀ríà wà láyà fúùtù mọ̀síláhàtàn mọ̀ọ́tàbàrọ̀ wà láàyè jìlìbù mọ̀sádátàn rọ̀jà jẹ̀mọ́ sẹ́rí àlùfáà adé yìí àti wọnú iṣẹ́ o àáfà àṣà kan bẹ tó ga àwọn àṣà yẹn tí ọba ti tako násán nínú fúnṣì ṣẹ̀ríà kò tako ẹ̀rí kankan nínú ẹ̀rí ṣẹ̀ríà tí bá ní ẹ̀rí ṣẹ̀ríà kò tako kùránì kò tako súnà kò tako ìjìmọ̀wò àwọn kò kọtakọ analogical deduction tó dáa kọ̀tàkó ìkankan nínú àwọn abí a ti máa mú àwọn mọ̀sọ́dírù tẹ̀sírẹ̀ àárín kọ̀tàkó kankan irú àwà ìbẹ̀rẹ̀ tá a bá tún ṣe kò ní jẹ́ wà lọ́wọ́ tó àtàkàn bẹ ó lè mọ́ta kò ṣe rí à ṣùgbọ́n yóò jẹ́ àǹfààní wà lọ́wọ́ àǹfààní kò ní jẹ́ kankan wọ́lá yéjì líbùmọ̀ fádátá rọ̀jẹ́ àtà kò sì ní fa ìbàjẹ́ tẹ́lá wọ̀rọ̀ kọ̀ọ̀kan táwọn àfàlù definition ó ní ìtàn ṣe bíbẹ̀ o ẹ jẹ́ ká máa mú kọ̀ọ̀kan a ní àṣà tó dáa fẹ́ kò ní tako Islam kò ní tako Kùránì kò ní tako súnà kò ní má burú lọ́wọ́ kò ní jẹ́ káǹfààní ọ̀sọ̀nù fún wa àáfàá nírú àfà yìí òun làfà tó ṣe kí ni o tó ta ọyá mo bọ́ sílẹ̀ yorùbá báyìí torí yorùbá láàṣọ yìí yorùbá láàbá sọ̀rọ̀ fẹ́ẹ́ islam gẹ́gẹ́ bí ẹ̀sìn ọlọ́run kì í gbógun tàṣà tó bá dá o mo fẹ́ mú bí àpẹẹrẹ mẹ́wàá wá ọlọ́dà sì kò gbá wa nínú ọ̀sọ̀ fún ọ. fẹ́ẹ́ rí àwọn ọ̀tẹ́ ẹ̀sìn tí wọ́n fẹ́ jẹ́ kó ní wa pé káwọn lo àṣà Islam wọ́n fẹ́ rìpléǹsì àṣà Islam pẹ̀lú àṣà àti wọn. nígbà wọn bá ní ẹ̀rọ lo ìjáàbù ṣùgbọ́n èlò wọ wedding gown abẹ́ẹ̀ ni wọ wedding gown jọ wedding ẹ̀ lè fi gbogbo gbá àyàlẹ̀ gbogbo tọ́lọ̀ fún tayín lọ́rẹ̀ gbogbo tọkọ tí ọmọ nínú ilé tó ní ìrọ̀mọ táàsì ẹ̀ lè gbé tàjọ wedding. afọ aláwọ̀ àṣà tó bá da Islam ń ta lódiwọ̀n ìgbà tí ọ̀bá ti mú aburú dání tí ọ̀fà wàhálà ìyẹn ló fà tọ́jẹ́ páwọn àfà kan bẹ nínú àṣà Yorùbá náà èyí ò ní lè sọ pé kò dáa tó èyí ò sì lè sọ wípé dáa ààrí tọ́ta kò ó nínú ṣẹ̀ríà ṣùgbọ́n ó mú bí ìnira dání èyí máa pẹ̀lẹ́ náà wà máa máa dé ẹ bá yà máa lọ. nínú àwọn àṣà Yorùbá tó wá dà ìjọba ẹ̀gbọ́n mi dáadáa o àwọn àṣà Yorùbá tó dà tí ìsìláàmù takò àkọ́kọ́ mo fẹ́ mú láti bí oúnjẹ láti bí kí mo mọ́ gbogbo oúnjẹ Yorùbá yàtọ̀ sáwọn oúnjẹ tí Islam sí lára mọ́ ẹyọ ká jẹ ajá ẹyọ ká mu ẹmu àtàwọn nǹkan tó rí báwọn tá a rí bọ́lọ̀ ń ti léwọ̀ gbogbo àṣà Yorùbá lábàá ló jẹ Islam ọwọ́ sí Islam tó ní ẹmọ́ mọ̀ òbí tó ní ẹmọ́ jẹ̀kọ́ tó ní ẹmọ́ jẹ̀túwó tó ní ẹmọ́ jàmọ̀là tó ní ẹmọ́ jẹ̀sẹ̀bù tó ní ṣùgbọ́n tẹ́ ẹ bá ti lè fẹ̀wà sóòrò bẹ́ẹ̀ àṣà náà mò ń bọ̀ wá sí àlọ́ orúkú lè fa òun nọ́mbà tù wá ẹ jọ nínú gbogbo oúnjẹ ilẹ̀ Yorùbá ní òṣèlú ìsìlámù ti rárá mọ́ díẹ̀ àwọn díẹ̀ lọ́wọ́ ẹ̀bẹ̀rẹ̀ torí yóò kó ìbú bá wa ní. ẹ wà wáyé jọ irú Ṣàngó àbẹ̀wò ní tọ́ọ̀dì ogun tọ́ọ̀dì ogun ogun tí máa ń ẹmu àwọn kan wá ń ṣiṣẹ́ wá máa ṣe ògùn wọ́n tún wá ní àwọn ń ṣe ògùn àjọpọ̀ bọ́ọ̀gì lògùn tí yorùbá nìkan ló ń gbóná tó yìí tí wọ́n ń ṣe ògùn náà ní Ghana tí wọ́n ń ṣe ògùn Saudi tí wọ́n ń ṣe ògùn lamẹ́ríkà ẹ̀ẹ́dẹ́gbẹ́ ẹ̀sìn ẹ̀tọ́ la ju kan lẹ̀ yorùbá yìí ẹ̀yin mọ́tò tó wá ń ṣe ògùn àjọpọ̀ èṣù pákéèjì ṣàìtọ́ọ̀nù fún yín ṣàìtọ́ọ̀nù pákéèjì ṣàìtọ́ọ̀ níyà ẹ wá ń gbé wá ní nǹkan gidi ẹ wá tún ṣe síkà ẹ̀ ń ṣe bánà ògùn àjọbọ dé ògùn àjọbọ ẹlẹ́ta junction ògùn àjọbọ ìdí arẹrẹ junction ògùn àjọbọ òjé junction ògùn àjọbọ muslim junction nǹkan àṣẹ yìí ni wọ́n ṣe ògùn àjọbọ ládùúgbò wa muslim ọ̀sẹ̀ tọ́tẹ̀ lè sọ́ọ̀bù sí jùlọ bí ọdún méje àbí mẹ́jọ sẹ́yìn wọ́n ṣe ògùn àjọbọ pa láàrin ọ̀sẹ̀ ọlọ́run sì dẹ̀ iná sáwọn sọ́ọ̀bù lóru tí wọ́n rí pa kọjá tó kọ àjọgbọ ẹni ọba yín múná dání ẹsẹ̀ ní fẹ́ẹ̀kì o aṣọ tó bá dá ìsìláàmù ìtakùn lábàá ló ń jẹ àṣà Yorùbá dá ń bẹ tó bá wù ọ̀jẹ̀ yín lálẹ́ tó bá wù ọ̀jẹ̀ láàárọ̀ tó bá wù ọ̀mùgì lóru gbogbo tọ́jọ́ oúnjẹ Yorùbá tá a bá ti yọ ìtọ́lọ̀ ń fi lára mú bẹ jàmbá kí ni ọmọ ẹgbẹ́ o àlọ́ òun fún àsọ̀hìn jàmbá sáà máa sọ kẹ̀gbẹ́ yìí àbáta ìwà sọ kẹ̀lé ẹni láìlà ìlàlà bàbá ńlá súnà jẹ́bà kí mo dé àwọn àpàtì lọ́yẹ kẹ́ promote bẹ́ẹ̀ promote mo ọba ọlọ́run yín ni ìsìláàmù lẹ́fẹ́ gbógun tì ìsìláàmù ògbógun tàfàtọ̀ bá dáa ẹ̀yin ò fẹ́ promote àpapọ̀ dáadáa àwọn bàbá wọn lẹ̀ Yorùbá wọn wà modest wọn èrí òòrùn bí àwọn èèbó àwọn ìmọ̀ wọn sọ tọ́ tínríntírín wèrè káàkiri ṣòkòtò tẹ́rín ṣẹ́ẹ̀kì táì ayé tẹ́rín yóò bá bàbá àwọn ìwọ̀n sọ tínríntírín wèrè táwọn káàkiri náà yóò bá wọ́n wà gbádá wọ́n wọ wọ́n wẹ̀ sí kí dá bó ti àwọn bá ọba níbi táwọn kan ò ti ra sọ wọ ìsọ̀rọ̀ ẹ̀fọ́ àgbògùn tì ibi tí mo wá ń lọ ní ẹwọ kẹ̀ǹbẹ̀ àbá bó ni ọba ti dáa kí gbogbo ayé ọmọ wọn kẹ̀ǹbẹ̀ kẹ̀ǹbẹ̀ àbá ẹ̀yin náà ní kẹ̀ǹbẹ̀ o ẹ̀rọ àrọ̀ wálé rẹ̀ òsì kẹ̀ǹbẹ̀ kẹ̀ǹbẹ̀ kẹ̀ǹbẹ̀ ayélé sùn náà tì sẹ́yìn kẹ̀ǹbẹ̀ gbogbo àwọn ọmọ àwọn ọmọ àtàwọn ìkọ́ wọn ọmọ ti ń jẹ́ kẹ̀ǹbẹ̀ àwọn òrí kẹ̀ǹbẹ̀ rí ó máa ṣe o. kálàbá rí bí pòjẹ́tọ̀ kàyàbá rí pòjẹ́tì kẹ̀ǹbẹ̀ kemgbe rí kemgbe sókótó to òsì náà fi máa ń wọn a máa fi gílè na ràn màmá ọlọ́run jẹ́ pẹ́ fà o wọ́n rẹ̀ ewu re bi e fi kí ni sọ wá to re rẹ̀ ojúgun ní ibi ọ wà níbàámu pẹ̀lú bí súnà sí ní kọkùnrin wọ ṣòkòtò báwọn bàbá wa ṣe máa wọ kẹ̀ǹtẹ̀ láyé ìjọ ọ̀nà tọ́wá ti gbọ́ ọwọ́ àìlè kẹ̀ǹtẹ̀ mélòó inú àwọn èèyàn lọ́wọ́ kẹ̀ǹtẹ̀ mọ́ lónìí ẹ sì ní ìsìláàmù gbógun ti àṣà ìsìláàmù ní ẹ máa wọ kẹ̀ǹtẹ̀ bẹ́ẹ̀ wọ kẹ̀ǹtẹ̀ jẹ́wọ́ ẹ̀dá mi lóhùn kẹ̀ǹtẹ̀ ti di ó skul torí wípé kọ̀ bá fẹ́ nù yín mu àwọn ọ̀tá ìsìláàmù tó ń gbógun ti ìsìláàmù tẹ́lẹ̀ ìsìláàmù ẹ̀hún gbógun ti kọ́ńtọ̀ awárí ẹsẹ̀ làákàyè alùpùrùfù ìfásit àṣà tí ọ̀dà nìkan ní ìsìláàmù gbógun ti ó dẹ̀ kéré ọwọ́ alẹ́ pọ̀ nú àwọn àjọ òbí ìjọ kọ̀ọ̀kan bá ti súnmọ́ tọ́lọ́hún sí àtiwọ̀ ọmọlúwàbí yóò bá súnmọ́ wọ̀ ọmọlúwàbí àwọn ibi tí ìsìláàmù tó gbógun ti dídí àwọn ẹ̀sìn àwọn òògùn nǹkan kan bá má débẹ̀ àwọn ẹ̀sìn Yorùbá tán máa ń ṣe yẹn oríṣiríṣi ọlọ́run Ọbàtálá Ọ̀rúnmìlà Ṣàngó kíní kankankan. jẹ́mọ́ ẹ wo bí abala àmúra àwọn ìyá wa láyé ọjọ́ Yorùbá ìdínkù gèlè ìró gbogbo àwọn aṣọ tọ́balẹ̀ tọ́balẹ̀ tọ́balẹ̀ yẹn ìsìláàmù ògbógun ti ètò ìsìláàmù ni ẹ ṣe ni pé ẹ wọ ìjà àbúlé lórí ẹ má fọ̀sọ̀ yẹn hàn àwọn ọ̀tá àfúláàmù tán ni ẹ máa wọ wedding gown ṣé wedding gown wà ní àṣà Yorùbá wọ́n ní káwọn ọmọ ẹni obìnrin kan máa wọ sọ ọtí ọ̀nà pa aṣọ sọ wà ní àṣà Yorùbá ẹ ẹ ṣe gbógun gbogbo eléyìí ó ti jẹ́ pé ọmọ wa ní secondary school na àwọn ọmọ tẹ́ ẹ bá ọlọ́run máa ń tọ́tọ́ sí Allahumma bìmọ̀ ìtọ́ bá tọ́ sí yín ọlọ́run ṣe fún yín èmi ò ní fẹ́ pé o ṣùgbọ́n tó bá tọ́ sí yín ọlọ́run ọba ní ṣe fún yín atọ́bẹ̀ lọ́n kọ́ mọ̀ ṣe fún yín nìkan ìlọ́pọ̀ bíi mílíọ̀nù ní kọ́lọ́run ṣe fún yín ìtọ́ bá tọ́ sí yín tó bá jẹ́ òre kọ́lọ́run ọba yín multiply rẹ̀ tó bá jẹ́ aburú kó ṣe lọ́pọ̀ bíi bílíọ̀nù látàyè bíi kọ́lọ́run ti máa ṣe fún yín ẹ̀ ń gbógun táwọn ọmọ tí ń lò dáàbò àwọn ọmọ lọ ṣe nọ́ọ̀sìn ẹni kan máa wọṣọ afẹ́wọ́ kí ni ìbá sa kí ni ìwèrè wáìtẹ́yìn nọ́ọ̀sì máa fi sórí sásà yóò bá lè mú akẹ́kọ̀ọ́ afẹ́ẹ̀bò kẹ́kọ̀ọ́ ó ti ágbọ́n ìjẹ́ká wà náà kámọ́lù sẹ́ni ayé ẹranko àwọn èbò àwọn èbò àwọn náà wọ́n gbà ìsìláàmù táwọn dẹ́fìlà lórí ṣẹ́ẹ̀tì ẹni òfin dẹ́fìlà lórí ṣẹ́ẹ̀tì ní ìsìn afá lábala àmúra Yorùbá wà mọ́dẹ̀ ọ̀wọ́n tá a kẹsọ ni pé ìwọ tó ọba jọkùn ìmúra Yorùbá ṣòkòtò tiẹ̀ mẹ́jọ kọjá àkókò sẹ ìwọ tó ọba jọ ní ìwọ̀dà ààbò lórí aṣọ yóò bẹ́ẹ̀ wọ bóńfò tẹ̀ wọ́ọ̀kì yóò bẹ́ẹ̀ lọ spaghetti yóò bẹ́ẹ̀ máa wọṣọ aṣẹ́wó yóò bá they are different people. jama ẹjọ́ gbogbo ní àwọn tó da ẹ̀ ṣé ìsìlámù gbogbo ti ẹ̀ ẹ̀dá mi lónìí ni ok. nọmba tírì ẹ máa wọ́n mo máa wọ́n táyé pé wọ́n dáwọ́ iṣu lẹ́ni o nínú àṣà Yorùbá òun ni kọ́mọ obìnrin wọlé ọkọ pẹ̀lú balẹ̀ pẹ̀lú kí mo pè é màmá tí wọ́n pa fẹ́yìn rẹ̀ ń bẹ́yìn ní o nínú àṣà Yorùbá àwọn ọmọ tí ó dọ́kọ̀ ọmọ tí ń jẹ́ balẹ̀ àwọn obìnrin o ìtumọ̀ ẹ̀ ní kóbìnrin gbọ́dọ̀ wọlé ọkọ àbẹ̀fẹ́dì ọmọ tí ò ṣe sìnẹ́rí ọkùnrin ọba nísẹ̀sì rí kò ìfọ́ọ̀fù náà primary percent rí kìí sọmọ oní boyfriend girlfriend kìí sọmọ tó ti sẹ́yún kìí sọmọ afẹ́wó kìí sọmọ abúra kìí sọmọ rádaràdà afá Yorùbá ni o ẹ̀ promote ẹ̀ náà pé káwọn ọmọ ọmọ wọlé ọkọ pẹ̀lú kéde o ìbálé ìbálé yóò bó ni wọ́n bá ọmọ yẹn lé ìtumọ̀ ní pé òdìdí ọmọ ẹ̀ ń ṣe promote oríire bá yẹn tó jẹ́ pórí ibúlẹ̀ ń lónìí Islam kọ́ gan fẹ́ ni káwọn ọmọ ọkọ ni ẹ̀yin bẹ́ẹ̀ ni ọlọ́run fún wa fẹ́ẹ̀rí tá a bá mójú táwọn ọmọ wa táwọn ọmọ wa obìnrin fi ń wọlé ọkọ lójijì ọmọ tí àwọn ọmọ wa ọkùnrin náà tí wọ́n ń fẹ́yàwó tí wọn ṣe sìnà rí oríire ní fún wa o òun làdí ìfì tí mo kà lẹ́ẹ̀kan ẹ̀ ń bá rí ọmọ obìnrin méjì tí wọ́n fi bàlágà táwọlé ọkọ lódìdí ọmọ tí wọ́n gbé ìbàlẹ̀ wọlé ọkọ ànábì lèmi àti ẹni bẹ́ẹ̀ àájọ súnmọ́ra wa lálìjẹ́ náà bíi ìka ni ẹwọ àṣà Yorùbá tó ní ìdìsàlú ìjẹ̀mẹ̀ wọn ò tẹ́ promote ẹ wọn wá ní ìsìláàmù ní ẹmọ kọlẹ̀ ìsìláàmù ní ẹmọ dọ̀bálẹ̀ èyí ò náà mú òkè èyí promote ẹ ṣe bá sáà Yorùbá ní kọ́ wọn wọlé ọkọ pẹ̀lú ìbàlẹ̀ mélòó nú àwọn ọmọ yìí obìnrin lọ wọlé ọkọ pẹ̀lú ìbàlẹ̀ mọ́ ṣẹbẹ́ ka níwùsì kan jò ní ibi ọdún mélòó kan sẹ́yìn kí ni tó ṣẹlẹ̀ ní àjùwọ̀n high school àjùwọ̀n high school lọ́gùn state principal ó conduct virginity test fáwọn ọmọ ss1 àwọn ọmọ obìnrin nínú àwọn ọmọ three hundred only thirty seven were babies àwọn ọmọ ss1 àwọn ọmọ yín ss1 kí ni age ọmọ ss1 age fourteen fifteen ibo ọmọ dẹ́kun ẹ̀ bá díẹ̀ ni àkísà ni mi tí wọ́n sọ yé mi mọ̀kẹ́ mọ́ láti di ètò kọ́mọ̀ ibo ọmọ dẹ́kun ẹ̀ bá fà age thirteen ó ti wà lẹ́sẹ̀sì wáìn irú àwọn ọmọ yẹn náà ṣe virginity test fún ní àjùmọ̀ high school lọ́gọ̀ state nínú ọmọ three hundred bíi twelve point seven lọ́mọ tó wà bẹ̀yìn àwọn yòókù wọ́n ti jẹ dòdò wọn wọ́n ti gé òdòdó láìfù wọn lọ ta ló gé jẹ̀mọ́ àǹjẹ̀mọ́ àbí ntàsí náà ló tó gé yìí wọn náà wò ibẹ̀ ẹ̀ǹdì pọ̀ nàìjíríà ẹ̀ǹdì marital sex kì í ṣe sáàsì nìkan lẹ́ẹ̀ǹdì o ibẹ̀ ẹ̀ ń dìde kí ni o ọ̀pọ̀ ní kọ́ńtì yìí primary service náà ẹ̀ ń di ẹ̀ ìwọ́n náà tó ní ẹ̀ ń di sáyẹ̀nsì ọmọ ilé ọmọ tó ti bá so tó ti dábà lé wọn o ó yẹ ká ẹ̀ ń di ìṣesí tiẹ̀ náà kìí ṣe sáyẹ̀nsì nìkan bẹ́ẹ̀ ṣe ẹ̀ ń di sáyẹ̀nsì ìwọ́n náà ká tó ẹ̀ ń di sìnà tó ń ṣe kí ìwọ́n tó gba bribe ẹ̀ ń bribe gbogbo bẹ́ẹ̀ ń di pọ̀ Nàìjíríà kìí ṣe sáyẹ̀nsì nìkan àṣà Yorùbá nìyẹn àwọn kọ́mọ wọ ilé ọkọ lódìdí wà láì ìsìláàmù faramọ́ ọ̀wọ́ ìdí ìsìláàmù kẹ́ ṣe modification fún àṣà Yorùbá tí Yorùbá le gan ṣùgbọ́n ní ìsìn wọn ti jẹ́ ọ̀rọ̀ nínú àṣà Yorùbá ẹ máa wo ọmọ tó bá ti wá fẹ́ tó wọlé ọkọ lódìdí tó bá ti wá àdìjọ́ kejì wọ́n wà á pààrọ̀ kò dùnú bàbá kan ṣe bẹ́ẹ̀ jẹ́ òní o kan ọmọ kí wa bẹ́ẹ̀ nìkan fẹ́ ọlọ́ba nìkan bá ọmọ bàbá ọkọ àwọn bàbá ayé ni náà bá kó àwọn nǹkan lọ wọn ìyàwó wa sọ fún mi pé yé ìmùsáà ẹ̀sọ́ náà ló ní kí n gbọ́ rẹ̀ káyé bàbá ọkọ wa kú ọmọ rẹ̀ dábì wà láyé wọlé látàlẹ́ ọmọ bàbá ní ká lọ máa kó gba àwọn bisikíìtì àwọn nǹkan tí yorùbá ọba ni wọ́n máa kó lọ. àáfà tó bá jẹ́ pọ́nmọ tí wọ́n di pé ó ti di colonization wọ́n ti yọ ẹyin inú wọ́n ti yọ tinú ẹyin jẹ èèpo lásán ló kù wọ́n wà mú kòròfo kòròfo ẹyin kòròfo ìfàná àwọn nǹkan kòròfo pé ọmọ eléyìí o ọ̀rọ̀ àtọ́jú o wọ́n fẹ́ jẹ sáwọn òbí ẹ̀ ìbànújẹ́ ní ọ̀jẹ̀jọ́ kejì nìkan yìí sẹ́ẹ̀mẹ̀dì ọmọ yẹn ó lè jẹ́ kó ti ṣe sìnárì kó túbà lọ́dọ̀ ọlọ́run ìsìláàmù fáyọ repentance lẹ̀ èwo làbùrọ̀ tó wá kẹ́ máa tú láṣìírí lẹ́yìn ìgbà tó ti túbà. ọmọ tó ti túbá lọ́sọ́dọ̀ ọlọ́run kí o ṣe sinimá ọwọ́ àdìjọ́ kejì ẹ̀tọ́ wá tú láti rí pé ó ti ṣe sinimá rí o kí lẹ fẹ́ tú láti rí sí i. àbíbẹ̀ àti ẹ̀kọ́ wáyé ìyá ọdún ìlà wọ́n rẹ̀pù ẹ̀ wà lẹ́kẹ̀ẹ́ tó ń sì lọ́wọ́ ibì kan tó ti lọ fẹ̀sáàmù wọ́n lọ sí kan bá ẹ̀ ẹ̀yìn ìyá àwọn ọmọ obìnrin àwọn rẹ́pìtì pọ̀ ní òlu yìí wọ́n ọmọ o àbíkẹ́ máa fọmọ́lẹ̀ ní èyàn kankan ti lọ sí lọ sí ònìṣà kódà o ẹgbẹ́ àwọn o ba yé àwọn ọlọ́mọ káàsì máa bẹ náà káàsì máa ṣe fún ẹ lọ sùkúlà ẹjẹ́ wọn máa gbọ́ ká máa lọ ilé ká máa ní ẹjẹ́ wọn tó máa gbọ́rọ̀ ọlọ́run o ọlọ́run wọn máa wà kán yà dáadáa o. alimuhim islam ọ̀fẹ́ kò lè dé pẹ̀ kọ́mọ̀ wà jẹ́ pọ́mọ tí ẹ̀ wá aṣọ didi ọmọ yọ wà banújẹ́ ó lè ìjọ wò lè promote jama ọ̀dà àbí ọ̀dà sọ ẹ̀ báwọn ọmọ onímọ̀ ṣe rádaràda nínú àṣà Yorùbá bá a ṣe máa ń wà ní fámìlì ìyàwó kò ní sí ọkọ tọjọ kan tó bá jókòó lórí kan Yorùbá tó ń kí àwọn bá lè jẹ ní Yorùbá yé kí Yorùbá yóò bá fi ń pòtẹ́kì ní tó lè fa kí àwòbọ̀dá rẹ̀ ọmọ wọ̀ tẹ́sí máa bára yín ṣe sí náà nínú ọ̀ràn tó ètì sí náà láyé ààrẹ nọ́mbà wá tó tù ní Yorùbá máa wà yóò béè fojú rẹ̀ wo ní sí náà alágbèrè oníwà rádaràda ìyẹn lọ́dẹ́ pé tábẹ̀rẹ̀ fúra pọ́bìnrin ká tó ń ṣe sí náà ìsìláàmù ọ̀fara mélòó yóò gbọ́ ètò ní onímọ̀ gùn yóò bá wé bọ́ọ̀lù ọ̀sìn náà ṣeré àwọn àti ẹran tí ń jẹ́ mọ́gùn tó bá ti ara fi kiri wọ́n kọ àjẹnu náà ni òṣìrù ni òṣìrù kù ni gbogbo àwọn tó bá ń ṣe ìlú náà wọ́n tún wọn lọ́dọ̀ ọ̀dọ̀ tó bá kú lórí ẹ̀ tọ́ra àjẹnu ni wọ́n bẹ̀ ń ṣe obìnrin tó bá ti gbin dáa kiri ó lè jó ń dè ó lè jẹ́ kankan yọ ó lè jẹ́ gbàlẹ̀ tó bá ti dá kọjá báyìí ọkùnrin tó bá súnmọ́ oríṣiríṣi ni aláfùkọ gbè olókìtì ń bẹ bàbá ẹgbẹ̀fọ́ olómi náà ni yóò olókìkí lọ́kẹ̀fọ́ tàkìrì bèbí ah gbọ́gbọ́dọ̀ tàkéjé o ó ti tàkìrì ẹ̀yìn tàbìbì tó kò tàkéjé ẹgbẹ́jọ péréje o tọ́lá tètè rí mú táǹjẹ̀ náà rẹ̀ sí ẹ̀ tó ti àtàkì tó ọ̀pọ̀lọpọ̀ òkú rẹ̀ òbí ìtò àáfà aláfùkú àti ló ìdúgbé àdéhùn lòwó ìyàwó babaláwo ọ̀dùn látà ìsìláàmù ọ̀fẹ́ kéèyàn tó máa ṣe ṣírúkú báwọn ṣùgbọ́n tí mo sọ ni pé inú àṣà Yorùbá tó dáa Yorùbá gbogbo tó lè fa sínà Yorùbá ṣe kí ni o wọ́n blọọkì sẹ́yìn blọọkù ẹ̀ lónìí ok Yorùbá tó láwọn àṣà kan tó dáa jẹ́mọ́ àṣà àwọn ará ẹni lọ́wọ́ afá kí mo pè tàá wà ní alálídéèrè wà pákó wà. wà látà ní àlálí ismi wà afá tẹ́yìn bá ń kọ́lé lọ tó kù bí ẹ̀kẹ́ kọ́lé yín tán gbogbo wa lè dá páànù blọọkù jọ̀bẹ́ yóò ti parí lé yín. níjọ màmá níjọ náà ni mo ń sọ náà náà gbogbo wa di bíríkìlà kọ́lé sẹ́yìn ìsìlámù fẹ́ àbí a kún ní lọ́wọ́ lórí o lórí dáadáa tádùúgbò ìwà yìí tí tọ́lá di pé òjò ti gbẹ́ kòtò gbogbo wa láwàá kóra jọ àwàá wuyè màmá tí bá ń sọ ní ẹ o ẹ̀yìn ti dàrí gbogbo o forí pẹ̀ sóyè àbí òye di gbogbo títì o èmi tá a jọ di mo lè ẹni tí ọmọ bẹ́ igbó tí ó dà bẹ́ẹ̀ ẹni tí ọmọ ẹrú gíráfù ẹni tí ọmọ ẹrú yèpẹ̀ ẹ̀sìn àpàdà bẹ́ẹ̀. afa kí nìyẹn ìjàmọ́. ìrànra ẹni lọ́wọ́. ìrànra ẹni lọ́wọ́ yóò máa ṣe bẹ́ẹ̀ ìsìláàmù faramọ́. gbogbo àwọn bá ẹjọ́ ìrọ̀lẹ́ yìí ọ̀dọ̀ tẹ́ ọ̀gáláìsì yìí náà community service ọ̀bẹ ní islam ẹ bá rí i pé ìdìkan fẹ́ẹ́ dìbò tó ládùúgbò ẹ̀sìn kóra yín jọ ẹ bá jẹ́ twenty gèdè láì ní máa gba

ẹlẹ́nìkan sílé rẹ̀ fẹ́ wó ládùúgbò gbogbo yẹn sọ àbàbá ah, pẹ̀lú àtọ́lọ́ sọ́dẹ̀ ti bọ̀ àbáyé kọlẹ̀ yìí bíríkì ládùúgbò ní ẹ̀yìn ọmọ bíríkì làmú ṣùgbọ́n ẹ̀yẹ̀rù gíláàfù bàbá sílé rẹ̀ fẹ́ ẹdáwó jọ ẹ̀ra sìmẹ́ǹtì báàgì márùn ẹ bá bàbá gbére rẹ̀ síde ẹ̀ra páànù bọ́ọ̀dù méjì ẹ bá àgbo tó yó bàbá yẹn yọmọ sókè àbí ọmọ sàdúrà Yorùbá máa ń ṣe bẹ́ẹ̀ ta ló fẹ́ bẹ́ẹ̀ nà nínú ìjọba ìta ń ṣe bẹ́ẹ̀ ẹgbẹ́ <coughs> wọ̀ tẹ́ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ mọ̀ ìsìláàmù fara mọ́ láìsàyẹ̀ ẹ̀yìn òfin ti dìde èyí tí ìsìláàmù bá wá takò ẹ máa wá sọ̀tọ̀kùsọ ọgbà ìsìn ọlọ́run tó dọ́dá gbogbo wa ẹ̀yìn ìyá ọlẹ́ tó jókòó yìí ara àṣà Yorùbá tó jẹ́rọ̀ lẹ́nu lọ́wọ́ yẹn tó dáa tẹ́mi àti ìrájọ ń gbé lórí láyé ìjọ tẹ́mi bá dáná oúnjẹ màá wá gbé oúnjẹ fẹ́ yìí ẹ máa wò o àwa ṣèrèsì àtẹ̀wà láàárọ̀ màá wá wọ ọmọ yín tó kéré ẹ bá ń gbé fúnra sí i ẹ bá ń gbé fún bísọ́lá ẹ bá ń gbé fálàní ẹ bá ń gbé fálàkẹ́ wà láì bọ́yá níbọ̀ ní kò sí tí wọ́n jẹ láàbọ̀ ẹ wá ní kán bá gbé fọ́ọ̀mù fọ́ọ̀mù ìdíkẹ́ ní ọ̀dẹ̀ lẹ́yìn bọ́yẹ̀ wà lẹ́gbẹ́ fún ó sì dìgbà àrí agolo méjì lé sọkú dalẹ́ ṣe ni o àwa ẹ̀wà tí ò ju ìkúùkù méjì lọ gàrí agolo márùn-ún ni wọ́n èrò sọkú ṣe ni o ìyókù tó dalẹ́ nígbà ọlọ́run èso ń tí ì dalẹ̀ ọkọ̀ tí wọ́n náà ti dé rọ̀lẹ́ òun náà ti ra ẹja bọ̀ àwọn náà bá ṣe ọbẹ̀ wọ́n rùn mọ̀lá alá fún àwọn náà ti gbé fún ìyá kejì ẹ bá ń gbé fún láti dá ẹ bá ń gbé fún fàwọn àti jẹ́mọ́ sẹ́yìn àwọn ṣàfihàn òyìnbó sílẹ̀ ipa wàá gbọ́n jùmọ̀ nígbà táwa wà kékeré nìyẹn tàbí sẹ́dá àmàlú yín lónìí sí ìsúlámù takọ́kẹ́ máa gbóúnjẹ fúnra yín ni ẹ àdísì ẹ bẹ́nu sí àti mẹ́wájú rẹ̀ kọ̀ lásìkò yìí só ti gbé tánàbí sọ fún sàdé tó ọba ti ń ṣe bẹ̀ tani sí ọbẹ̀ rẹ tọ́bẹ̀rẹ̀ ó lè pọ̀ káwọn èèyàn ó lè jẹ́ ń bẹ̀ ṣé bí bámúbámú ni mo yó èmi ò mọ̀ pé bí ń pẹ nìkan ọ̀kan bámúbámú ni pé bí táwa ń ṣe yẹn ìsìláàmù ní tọ́ba bẹ́ẹ̀ ṣe bẹ̀ tani sọ́bẹ̀rẹ̀ rẹ kọ́ èyí tó fi jẹ ìgúsí tó dì àáfà àfẹnisẹ́ ìgúsí rẹ̀ fún ará ilé rẹ tó rí pé wọn ò dáná láti jẹta fún wọn níbẹ̀ búráìsì kóńgò méjì mẹ́ta lọ fara àdúgbò rẹ káwọn náà rí nǹkan fè fún wọn lálùbọ́sà kan rẹ sí ẹ̀wà àbá fún wọn láta kí wọ́n fi àjápa fún wọn ní ṣùkúṣùkú àti mọ̀nìmọ̀nì káwọn náà fi ṣe kí ni o káfí rò fọ́ ìjọ wọlé ṣe bẹ́ẹ̀ mọ̀ sí ìsìláàmù lọ́ta kí lẹ́nu òṣèlú ẹ̀mọ́ sí bẹ́ẹ̀ àìsìláàmù wà lọ́rùn ìsìláàmù ọ̀pápọ̀ gbogbo orú àṣàbáwọn wá ìtẹ́ ẹ̀mọ̀ wa sọ pé ìwọ̀n bá àwọn nǹkan kéékèèké tó lè jẹ́ àríbìnú ọlọ́run tí ìsìláàmù ni ẹ má ṣe inú ilẹ̀ wa nítorí ẹ̀ sọ pé ìsìláàmù ìṣe ẹ̀sìn. àfáà ní ìyẹn náà ìsìláàmù ni ẹ má ṣe lọ́wọ́ ara àsákìrì jọ̀mọ́ ìrẹ̀lẹ̀ ni lọ́wọ́ yóò bá mẹ́rin ya ń lọ́pọ̀ ṣé tó sọ fún yín lórí ìrẹ̀lẹ̀ lọ́wọ́ yìí ńlọ́ba yóò bá débi pé ọmọ yín lọ ní ọkọ̀ ẹ̀yin fámílì ìyàwó ẹ máa gbọ́ o ọmọ yín tó lọlé ọkọ lónìí òní sátidé wà lọ́wọ́ forty forty two october eighteen twenty twenty sátidé àti lórí sunday ọmọ yín ọkọ lónìí ọkọ ti á di ọ̀la láàárọ̀ kùtù ẹ̀ lọ ẹ̀yin rẹ̀ ẹ̀yẹ mi ò àwọn ìṣẹ̀lẹ̀ ọmọ tá a ọkọ ọjọ́ kejì ọ̀sẹ̀ kan màmá ti bẹ́ẹ̀ nìyà ọ̀sẹ̀ kan wọ́n máa gbóúnjẹ lọ sẹ́ẹ̀mọ̀ richmond wà mẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ ọmọ ẹgbẹ́ ọ̀sẹ̀ tẹ̀lé ọkọ ojú ọmọ ẹtì láì yóò bá ní ti dùn pọ̀ torí pé gbogbo àwọn ọmọ àdúgbò ìbò nílé lọ rí nínú ọ̀rẹ́ yóò lè gba bàtà wọn kí nìkan tó ní wọn ò rí rí wọ́n fẹ́ dọ́dọ̀ lọ́mọ ẹjọ́ yàwó wò kọ̀dà bí àwọn ọmọ ẹ̀sìn wọ́n ti dọ́gbọ̀n èdè olóbìnrin lé ẹ̀dì àbáǹtì rí síká àti àwọlá wọ́n ti dáàmà torí pé ìyàwó yẹn kò ní kí ìfúri dáadáa débi kọ́mọ lọ kí sómi kọ́mọ lọ dáná yóò mọ̀ lálejò dẹ́ talẹ́rù rẹ̀ nínú ọkọ̀ tó dé kò tí ì lẹ̀rú ní ọkọ̀ kèé lẹ́ni tó wọn náà ṣe dáadáa sí wọ́n fúnra ìpẹ́kẹ́ bí ọmọ pọ̀ mọ́ àwọn òun ló sì yẹ kọ́mọ dáná fún kíni ọkọ rẹ̀ ara pé wọ́n ràn lọ́wọ́ láti fámílì ìyàwó wọ́n mọ̀ wá gbóúnjẹ wá tọ́ba ti gbóúnjẹ wá láàárọ̀ ó lè lórí ìjọba mẹ́ta àwọn òwe lọ èyí wọ́n jẹ láàárọ̀ fẹ̀kọ́ ìfọ̀mọ̀ <laughs> ni wọ́n ti sọ̀rọ̀ kónkóló ìdùnnú ní kìsí o ló gbà àgbà ọ̀yẹ́ kó sì fún ẹjọ́ ìdùnnú ń láàrẹ̀ wọ́n bù tọkọ wọ́n lè gbé tí wọ́n jẹ láàárọ̀ ọ̀sán alẹ́ máa wà àbá súnlẹ̀ àwọn ìyàwó ẹ̀gbọ́n jẹ wá ó dédé súnlẹ̀ tó tágbó jẹ wá ní àwọn ìyà fún ẹ lówó láwọn olórí ti ṣe ń jẹ ti kọ́ wá dáa ni àlọ́ sọ yìí ìsìláàmù torí kò takò ló fábílì ìyàwó ṣe dáadáa sí ọ wà láì gbogbo ìnáwó tó ṣe gan kọ́ wá sọ bẹ̀rẹ̀ sí ń bẹ fún owó tó wá ń la gidi pé dandan kọ́ ni kí n fún ọ ló à ní dandan ni ṣé dandan ni káwọn náà gbó oúnjẹ wá fún ọ. àṣà Yorùbá ni ṣùgbọ́n àṣà yẹn kò sí tọ́ta kò nínú kíni o nínú sunna àfààrọ̀ ẹni lọ́wọ́ ni tààwà lé alàǹdírí ọ̀tọ́kùwà ọ̀sẹ̀ tó wọ́n gbọ́dé ọ̀rọ̀ fóyàwó ẹ̀tọ́ máa wo ẹ̀yìn náà san padà o tíyàwó bá wà ní bọ́ọ̀lù gbàdúrà olóyún Obi na bàbá tó bá ọsụnụ súnú ọmọ mú ìta ẹran ẹran ni o ńlọ àwọn gan ti dáná wá sí ọ̀dọ̀ yín àbáwọn bu bá fún wọn lóúnjẹ ó lè tẹran Yorùbá náà kò sí tọ́ta kò ní bẹ̀rẹ̀ lọ ó ní bí ẹran kan máa pa Bàbá ẹgbẹ́ ìlú ọjọ́ tí bàbá yín parí ogbé fún wọn kọ́tọ̀ ìsàlejò. Bọ́lá sì wọ̀n kán gun kan wọn lọ ilé kán wọn jẹ́ lọ́sẹ̀ lójú. Àlàálì ni wọ́n ń jẹ. Sẹ́mi pé kèé sí ìsìláàmù ló ní pé kẹ́ ẹ gbé fẹ́ràn fún fámìlì ìyàwó. Ìsìláàmù kọ́ sọ bẹ́ẹ̀. Òwe kọ́ ní kẹ́ ẹ fún wọn ní apá àṣà Yorùbá ni. Ẹni tọ́lọ̀ ń bá ní kọjá pẹ́ràn tọ́pá ń jọ ọ̀ṣun náà ọyọ apá àtẹ̀tẹ̀ fún ńlọ. Tí ọ̀bá ti yọ ẹ̀yin ńlọ, ẹ̀yin náà má dá wàhálà alẹ́. Eh, ọkọ rẹ̀ alátọ́kọ̀ ẹsẹ̀ mẹ́wàá lọ́sẹ̀ ni alákọ̀ọ́kọ́ kò fún wa lápẹ́ ẹran ẹsẹ̀ àtúntò ni òdẹ̀sẹ̀ torí ọlọ́run aláṣà yorùbá ni ṣùgbọ́n kò sí pẹ́sẹ́ kí ni o tó faragbá ní òṣèríà jọba tó bá rí báyìí ẹ wú àwọn àṣà yìí bó ti lọ àṣà dáadáa ni nínú rẹ̀ òun ni kó jẹ́ pé ọkọ àtòbí kan fẹ́ra wọn kan fúnra wọn lẹ́bùn lójú ọ̀nà jàmọ́ káfíńà wọn ní kíni o ẹ̀bùn nígbà tó wà lójú ọ̀nà ìsìláàmù ní tàhádù tàhábù ẹ máa tara yín lórí yóò máa fàkẹ́rẹ́ níbi ara yín tá a bá lè nìkan tó fẹ́ fẹ́ sísá kan ọwọ́ nǹkan bá súnà mọ́ ká sì máa fọ́ra wa ní nǹkan àáfà àwọn ni ó kí lápẹ̀ ọ́ kéde ọ́ mo ti rí òbí tí ọ̀dọ́ máa rẹ̀ ọ̀fẹ́ brọ́dà yẹn ah, àárín oṣù mẹ́ta lẹ́yìn ìta ka ní two hundred tèrè lọ́jọ́ iná lílà ayé ìlú lọ́jọ́ mùsùlùmí yìí máa ń ya wọn ìyàwó téèyàn ọ̀fẹ́ gan nígbà wọn a jẹ́ sísà tá a jẹ́ ìsà tá a jẹ́ àfa àìmọye àwọn ọmọ tá à ń kọ́ táwọn afún wa ní nǹkan kí kábà fi lè ṣe tọ́ náà báwọn àfa àwa ṣe fáwọn náà nígbà táwọn náà bẹ̀rẹ̀ wọn àfa àbẹ̀rẹ̀ á lọ sí máa gbà lọ́gbọ́n láti ní dị bí èmi wà high school lọ́dún náà ninety eight high school wọ́n mọ̀ àwọn ọ̀rá omi tẹ́tẹ́ ra náà ọ̀rá báyìí omi inú ọ̀rá àgbà yẹn kì í sóni báṣẹ́ omi ọ̀rá nígbà omi ni ọlọ́run ni o wà lẹ́yìn ló wọ́n fáwọn brọ́dà wọ́n fáwọn sísà tí wọ́n fẹ́ fẹ́ gbogbo wọn ni ìwọ wá fẹ́ fẹ́ sísà kan ò tiẹ̀ lé fún lẹ́gùn ìwọ fẹ́ jókè náà lè fọ́kùn lẹ́gùn mo kẹ̀ ní kí n bá yín ra olùkọ́ àbá rẹ̀ aṣọ gẹ̀rẹ́ ìbí nígbà náà wọ̀ gbà yóò fà wọ̀ṣẹ́ mo ní bá yín ra jàlá bí àyè ẹ̀yin ò tiẹ̀ jọ ẹ̀ẹ́dà àbá díẹ̀ wọ́n sì lè gbọ́ ẹ̀yin ọmọ wọ ṣẹ́ẹ̀tì lára mọ́ ní ṣẹ́ẹ̀tì mo kẹ̀ sọ fún ọ ní o àbá rẹ̀ ò jàlá bí ọwọ́ bá jàlá bí àbá kan tó fine three twelve thousand five oníkìlá ẹ̀yìn kẹ́yìn náà tiẹ̀ àwọn àwọn bá wọ̀ máa ṣà ó tó bá wá fìlà kan tán tó tọ́ ní ojú àwọn fìlà táwọn ará sáwọn tó láìsẹ̀ nàìjíríà àwọn ẹgbẹ́ ìlú ìfìlà wáìsì ọba kékeré wọn náà bá fọ kékeré wà láàrin ṣùgbọ́n wọ́n pọn iná ní ọmọ ìnáwó bá ìyẹn ní oṣù òkú àwọn rẹ̀ sọ sí i bọ́dà mi tó wà ń bẹ ẹlẹ́tàn ni o wà lẹ́yìn ọ̀nà owó lójú ọ̀nà yóò ṣe bí èèyàn rẹ̀ ó fi jẹun mẹ́nu oyún ó yà ṣèwádìí kékeré sáwọn èèyàn máa ń ṣèwádìí ẹ bá ti já ọmọ ní ọ̀sọ̀fà lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ lérú ọ̀pọ̀lọpọ̀ àwọn brothers mi wọ́n ya wọn àtẹ́rẹ́ bí àwọ̀ rẹ̀ sí kìtò ìnáwó lé lórí ó sì lọ ra fóònù lọ́sẹ̀ tọ̀tẹ̀ kò lè náwó léyàwó lórí ó sì ra fóònù tọ̀tẹ̀ fóònù pàtàkì sẹ́lò mi ju ìyàwó lọ afọ́ọ̀dù ọ pàtàkì sẹ́lò mi táyà mọ́tò ọ pàtàkì sẹ́lò mi ju ìyàwó àtọ̀rọ̀ lọ náà ní já sí o lọ́mọ sọ gba àwọn sísáàsì wa lọ́dọ̀ àwọn àfáà ẹlẹ́tàn jẹun wọ́n já àwọn wa náà gbé èèyàn gidi o alimoyin à ń sọ àwọn àṣàtọ̀jẹ́ àlọ́ ẹrú fún àsọ̀hìn máa láàyò họ́ọ́lífù náà sọ́ọ̀nù nínú sùúrù ṣẹ̀ríà wàlá yàfùtù maslahatan mu'tabara wàlá yajlibu mafsadatan rajiha àníṣẹ́ ọ̀tako kankan ní ṣẹ̀ríà kò má burú dání kò káǹfààní ọ̀sọ̀rọ̀ fún wa irú àǹfààní ìsìláàmù ò ní gbógun tì í. irú ẹ̀ náà ó tún lè débi afẹ́sìnàwó àmú aṣọ àáfàá ní bídíà ni àáfàá lọ wò fún mi àmú aṣọ sáà pé ẹ ń bára sọ nìka o ese kan lélẹ̀ yóò bánà bí sọ àdìsí lórí ẹ̀rí o aṣọ léyà aṣọ ọ̀túnà rẹ̀ kọ̀ sáàdìsí ẹ̀yọ̀ kan lórí ẹ̀ kò sí ń ṣùgbọ́n ìsìláàmù fẹ́ ti ẹ̀ kéré bí wọ́n tó ọba jẹ́ bàbá mẹ́ra sọ fẹ́yàwó rẹ̀ lẹ́ẹ̀mejì lọ́dún tó ọba fi sígbà lé yàrá ìgbà òun lábà ó sì lásán kan fún kìkì náà àdó tó tó kọ́ wọ́n jọ rí bi ọjọ́ àkan fún lẹ́yìn ìléyà kọ́ wọ́n jọ mi kò sí nǹkan kan kọ́ lásán kankan fún ọ̀rá ní pásọ̀ lóra bẹ́ẹ̀ ní ìsìláàmù ṣé ká máa sọ fẹ́yàwó rẹ̀ náà bẹ́ẹ̀ ní ìsìláàmù kọ́ máa sa fámìlì ẹ̀sọ́ bẹ́ẹ̀ ní ìsìláàmù afá kí Yorùbá jẹ́ nìkan tí ó mú ṣe dáadáa sáwọn èèyàn gbogbo eléyìí ọ̀bẹ náà bá Yorùbá sí ìsìláàmù sọ fún mi o tí ò takò ó. ẹ wá jẹ́ kí torí ibi tí mò ń lọ pọ̀ a lè ti lo ìtọ́pọ̀ náà sí kù ẹgbẹ́ bọ́ sí àlọ́ọ̀rọ̀ fún àlùfáàsì àlọ́ọ̀rọ̀ fún àlùfáàsì. àlùfáà lóhùn máa ká nà mọ̀ họ́ọ̀lì fàn lìnàṣì ṣáàrẹ̀ àwòyé dìlìbù dọ́rọ̀rọ̀ àwòyé fàùmọ̀síláhàtà. jọba ẹ̀jọ̀ ọjọ́ ìta dé afa aláṣà kan bẹ̀ tí o je pe àṣà ti o dáa ni àṣà burúkú ni fẹ́wárí ẹ̀jọ̀ ẹ̀gbọ́n àmì tí mo dé ìyé fẹ́ẹ́rí bá si mọ̀ pe àṣà kan ò dáa kìí ṣe ọpọlọ ní ìyá ìta sì ṣe òdiwọ̀n kìí ṣe ọpọlọ tó rọpọlọ tiwa dúdú ọpọlọ tiwa o pé bí ọlọ́run tó dá wa. kìí sọ pẹlẹ la fi máa ń wò pé áà bó lẹ́sẹ̀ láṣà ilé yìí ọ̀dà ìwé àṣà ilé ìsìlámù wa gbégun àwọ̀fà kìí fi ọpọlọ rẹ lọ́ọ́ fi dájọ́ o tọ́rọ́ lọ lọ́dọ̀ o ìtọ́nà àtàmẹ́bí rẹ̀ bá sọ òun láti kí ni o òun láti dájọ́ ẹjẹ́ ìfẹ́ yín lápẹ̀rẹ̀ àwọn nǹkan kan ń bẹ tábàjọ pé ọlọ́run lọ́sọ àmẹ́bí ló sọ dá kámọ̀mọ̀ bọ́lọ̀ lọ́kìtìkì kábẹ̀ máa máa sọ pé afẹ́ máa gbógun tàbí sọ̀rọ̀ bá torí pé fálí yáàdà alẹ́dínà yòókọ́lì fúnà amúrì yìí ọlọ́run ní kalọ̀ sọ̀rọ̀ àwọn sọ́ọ̀tù náà àyà títẹ̀ àwọn tó fẹ́ máa gbógun ti súnà àwọn tó fẹ́ máa tako súnà kan sọ̀rọ̀ àwọn kó tó di pé fìtínà á ń tò sí ibà òun fìtínà á ó yù sí ibà ó àwọn àbọ̀ náà kọ́mọ̀jẹ̀ pé fìtínà ó ṣẹlẹ̀ sí wọn àbíyá ẹlẹ́ta ilé wọn. jọmọ kee se ọpọlọ la fi máa mbụ pé nbó láti wá láṣẹ eléyìí ọ̀tá ọpọlọpọ ọpọlọ kọ́ ntọ́lọ̀ àtàwọn bí ni o tí bá sọ ni o bóyá kí n tí mò ń sọ lè yé ẹ̀jẹ̀ ká wa lónìí táì pẹ torí pọjá sáwọn ìbò torí pọjá kálukú wá bí sí pé àwọn ọmọ máa ọmọ máa káwọn ọgbọ́nudé sátidé sẹ́ńdé sátà yorùbá ni jama káwọn ọgbọ́nudé ní sátidé sẹ́ńdé sátà yorùbá ni ṣebí torí àwọn sá àwọn àsáàbù sábùtì àwọn sábàt àwọn eh, sẹ́wọ̀dé àgbẹ̀ǹtì tí wọ́n lọ sọ́ọ̀tì tí wọ́n sátidé àtàwọn kírísẹ̀ǹtì wọ́n lọ sọ́ọ̀tì jọ sẹ́ńdé ẹ̀yẹ́ jẹ́kẹ́nìkan ní ìsìn kí buhari ó lè bẹ̀ pé holiday ní nàìjíríà friday and sunday friday mùsùlùmí ọmọ aráyè lọ́júmọ̀ sunday fi ọ̀rọ̀ ìfẹ́lẹ̀ wọ́n lọ fẹ́ islamize nàìjíríà. whereas àwọn mùsùlùmí ẹ̀ ń jọ ìlọ́sọ̀sìn wọ́n lọ fẹ́ ẹ ẹ ti máa bírèkì bá àná èèyàn lọ fi ṣe ẹjọ́ kan ní sátidé yóò tún bọ̀ ilé sunday ó tún máa lọ fi ṣe ẹjọ́ mẹ́rin monday to thursday ah bá a fẹ́ ṣe yẹn ok ẹja mọ́tọ̀ ọ̀gbẹ́ friday wọn ah àfàfà ojúlé yẹn gbogbo wa ní adákẹ́ àbá àdàkẹ́ tá a sọ fún yín pé ọlídé sátidé sunday sunday lọ́jọ́ àkọ́kọ́ lọ́dọ̀ ọlọ́run yẹ́rù mọ̀nà àhà sunday òkè ń sọjọ́ ọ̀sìnlẹ̀ ọjọ́ àkọ́kọ́ tó yẹ ká fẹ́ ká fẹ́ ká fẹ́ ẹ̀kú ni. torí àwọn kírísítẹ́rì náà ti fa ìfọ̀dé sunday ẹnu òmìnira àwọn èèyàn bẹ́ẹ̀ ti kọ́ lẹ́tà lórí ẹ̀ tó ti pọ̀. síjọba lẹ́yìn àti lísìn Saturday and Wednesday may declare on Friday and Sunday as public holiday in Nigeria. There will be work on Saturday, Monday, Tuesday, Wednesday, Thursday. The next day, àwọn káàmì ọkọ̀ pariwo ilé reformation of Nigeria kéde kan ọdún tí ọjọ́ sọ Nigeria Dubai. Gbogbo wa dákẹ́ lónìí, fásà wa ni ká máa gbọ́ ọdún Sátidé àti Sọ́ndé. Ẹ̀yin ìyá wa rẹ̀ òsè yóò bẹ̀rẹ̀ òkun Sátidé. Yóò bẹ̀rẹ̀ kí n wa ẹ̀gẹ̀ ńjọ Sọ́ndé holiday tó fi síbẹ̀ fáwọn òṣìṣẹ́ ìjọba àtàwọn ọlọ́mọ sùkúù torí àwọn kékeré kálukú wa dákẹ́ àsọ̀rọ̀ èyí tó bá wá jẹ́ pọ̀lọ́n bá ní ọlọ́run ní nǹkan báyìí ó ta ọlọ́run ní ká sọ̀ra fún nǹkan báyìí èyí ò wà wọ́n kò sì pé àá ah, ah, ọlọ́run náà ṣe sọ tí ọlọ́run bá ń sọ náà sọ́lọ̀ pé balẹ̀ mu ni sọ́lọ̀ pé ẹ jẹ́ ká máa mú kọ̀ọ̀kan àlọ́ orúfú àlùfáàfù. àáfà alálàkọ̀kọ́ afirikẹ́ ntọ́ba ti lè tako ẹ̀rí kùránì àbó lè má burú dání àbó lè jẹ́ káǹfààní kan ọmọ ìjọ tiwa àṣà burúkú nìyẹn afẹ́ mu láti di al-adiyan wal àwọn ẹ̀sìn Yorùbá àtàwọn ọ̀rọ̀ orí yorùbá àwọn ibi tí ìsìláàmù gbogbo ti bẹ̀ nílẹ̀ yorùbá àwọn kan ó láwọn lọ lọ́sùn àwọn kan ó láwọn lọ lóòfà àwọn kan olókè ìbàdàn àwọn kan alágẹmọ àwọn kan olóòlù àwọn kan ọlọ́fẹ̀ méjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. germans gbogbo àwọn ìlànà àfàyẹ̀sìn yìí ìsìláàmù gbogbo tì ìsìláàmù sí ni torí pẹ́ni tó bá kú mọ́mọ́ta wà wúwà yẹ́gẹ́ ọ̀rún ní dúní láì lè dán dàkálà náà rọ̀ anábì sọ̀rọ̀ láàyè ọ̀sán àbúṣọ̀rọ̀ anábì lẹ́ni tó bẹ́ẹ̀ lè kú tó tún wá mú nǹkan mìíràn mọ́ lọ́rùn ó tún ń pe nǹkan ní lẹ́yìn ọlọ àwọn aláìlọ́wọ́ náà tó bá ilé kú lórí ẹ̀ ó kú ó ń pe Ṣàngó ó kú ó ń pe Ọbàtálá ó kú ó ń pe ọ̀fẹ́ yìí ọ̀tọ̀tọ̀ láwọn ọlọ́fẹ́ yìí ó kú ó ń korò méjì sẹ́ẹ̀rí yẹn lọ́fà ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a jọ ń kírun mọ́sálásí wọ́n èé ṣe mùsùlùmí o wọ́n jó ẹ̀kọ́ mùsùlùmí ni o kódà ọlọ́run kó tó lẹ̀ yóò bá ṣe o ọ̀pọ̀lọpọ̀ àfáà tó ní ìdìrò èrèsè ìmáàmù àlùjọ náà ìmáàmù ẹ̀ta àbẹ̀rẹ̀ ni o tìbá àfáà kan ló ń ṣe wáàbí lórí kútúbà àdìmọ̀ tó tàbí ni ẹgbẹ́ ti àwọn pv ẹgbẹ́ àwọn pv ẹgbẹ́ ayé lọ́wọ́ àwọn ọmọlà ẹgbẹ́ ayé lọ́wọ́ àwọn haúsá fúlàní gbogbo ìlànà ẹbọ tó wà ní àṣà yorùbá ìsìláàmù gbèjì torí pé iná òun man yushrik billah faqad harrama Allahu alayhi al-jannata ẹni tó bá mú nǹkan ní ìlú lọ́wọ́ fúnra ọlọ́run ń sọ ọ́ àlùjánnà náà dé ìwọ̀ fún bí káwá ní wọ́n tó wá di ọlọ́run pé ibo ní ọ̀rọ̀ àdé sí wà máa wá ùn náà ọlọ́run nínú náà ló nítọ̀ ń lọ wà máa lè bọ̀rọ̀ nìrí nàní àrùn sọ́ọ̀rọ̀ tẹ́ láwọn ẹlẹ́bọ̀ àwọn nìkan ni mọ́ àwọn ni torí pé nínú ṣíríkà làwọn nímọ̀ náà àwọn ẹbọ̀ làbò tí tó tóbi jù ọlọ́ọ̀lọ́dọ̀ o ọwá ní Ṣàngó òkú dúpẹ́ o mo yí kan fún mo yí kan sí imú ni Ṣàngó dá lára rẹ̀ àbẹ̀tì nínú eyín rẹ̀ èwo ń tọ́ bàtà láńbẹ̀ èwo ń tọ́ fún ewé ń tóró méjì àwọn kọ́kọ́rọ́ ni àgbàpọ̀ lọ́wọ́ bẹ̀ ṣùgbọ́n ìlú kọ̀rọ̀ ìbú náà sílà lọ ìlú ìfà ní àwọn ìfàyọ́ ọ̀tẹ̀sùn wa mọ́ lọ́wọ́ ni they will serve as stepping stone ẹ̀yin ìyá wa ọ̀rọ̀ kan ní o ẹ̀yin lẹ́gbẹ́ lọ́lé olóògùn lọ́lé yẹsẹ́ wò àtàwọn àǹfààní tí ń fi yan rìn ṣeré ẹ má jẹ́ wọ́n sáré lórí búlọ́dọ̀ ọlọ́run gbogbo àwọn àǹfààní àwọn oṣẹ́ àwọn oyin rìn ìyàwó omi kùránì ló ń wò tí aláwọ̀ àfẹ́ mi rí ayé ìjọ àwọn àfẹ́ mi rí kí wọ́n fà àwọn àfẹ́ ẹlẹ́bọ olórí tí wọ́n máa ń ṣe fẹ́ tẹ́ bá níṣòro nìkan náà kì í lẹ́yìn kan bọ̀ ṣàdúrà wọ́n láwọn ọ̀nà sí ìrẹ́nu àdúrà olórí tẹ́yìn ṣe pàápín láwọn àfẹ́ mi rí ayé ìjọ ni o kì í sáwọn àfẹ́ àbàbà aláwo sápọ̀ ní èsì o. bí irú kan tí ní ìṣùgbọ́n pẹ̀ ní àwọn àfáà tán fi orí ọmọ kékeré gúnfẹ̀ àwọn àfáà tán fọ́ wa lo fọ́ wa mẹ́ gbájú àwọn èèyàn millions naira àwọn àfáà ìwé ìfẹ́ gbé wá sí kéré gbọ́dọ̀ kọ́kọ́rọ́ kan tó ń fi ara ẹ̀ ìyàwó ó tó wá sórí rédíò ó tó mú wá sórí rédíò gbogbo àwọn àbá àbẹ̀dá pé wọ́n wà ní sẹ́mọ́ ju fọ́ wa mẹ́rin lọ ẹ sọ́ra fún wọn ọ̀dọ́ wọn lẹ́nu ìyá lọ lẹ́nu ọmọ yìí kan ọ̀mọ̀wé ìdọ̀dọ̀ àbá àbá bàbá aláwo ẹni bí ọjọ́ owó ọ̀tá ọwọ́ oògùn ọ̀tajà ìlú ìnáwó tó sọ́dá sàlátù Sunday wọ́n ti máa dọ́gbọ́n kó ní jẹ́ wọn ní sàlàyé èrò fún yín o wọn sàlàyé ìdáàbò fún yín o ìṣòro nìkan ni ẹ máa gbé wá o àwọn náà sọ̀rọ̀ àwọn dàwọn pásítọ̀ ẹ sọ̀rọ̀ o ìṣòro ọlọ́kọ̀ọ́lọ́ áàpù lọ́kàn o kámọ̀ torí ìṣòro kámọ̀ lọ wòye aláìláì ọlọ́run ya o mò ń eléyìí mú mi pé lọ sí èmi nìkan nínú wà lọ sàárè ah, mi wà wọ lọ lọ sàánú mi torí bá àánú sàárè àbá náà mú yẹn tó bá ẹrú akéèké ń jẹ wọ́n máa nà mọ́bẹ̀ gbogbo orí ibú ní ọ̀rọ̀ ṣe yóò sì ṣètì ìdíjọ́ láíláí ni ọlọ́run ìyá wọn náà jàmá ẹ̀sọ́ la fẹ́ bọ̀ gbogbo àwọn à ń lọ wọṣẹ́ kì í sáré o à ń sọ àsọ̀rọ̀ à ń gbé kẹ́nu lé ìsìláàmù tó dùn tì o gbogbo ẹ̀ ń sí gbẹ́rẹ́ láǹdì ọrùn gbẹ́rẹ́ méje twenty one forty one one oh one thirty three ìlànà ẹbọ ni o kì í ṣèlànà gidi o jàmá gbogbo àwọn nǹkan burúkú yìí káwọn sọ ṣe àwọn àáfàá náà ń ṣe fáwọn ìlọ́jẹ́ kí n máa tẹnu mọ́ wọn. <clears throat> àwọn àáfàá alẹ́ Yorùbá àwọn ìfẹ́kẹ̀ sọ̀rọ̀ débi ọ̀rọ̀ ṣíríkù ní àdúgbò kan láàrin olómi sáyégún náà ti mú láńlọ́ọ̀dù kan tó já àáfàá tóun náà jẹ́ olóògbé. àwọn fìdíláńtẹ́ líle ọgbọ́dọ̀ jẹ́ wọ́n tá ń bọ̀ kọ́tà àdúgbò láńlọ́ọ̀dù ní aago kan òru

kò sí wáàsí wọn ebi béèrè oògùn náà máa ń bí kí lọ fẹ́ kàkí àfọ ìlànà ìrọ̀jọ́ máa ń kàkí àfọ ìwé ẹ̀dùn náà yọ̀ọ̀ka irú wọn náà wá pọ̀ ní ìlú ìtí wọn jẹ ni wọn ń wá ẹ má jẹ wọn ọsẹ yìí dolórí ibú o Ọlọ́run lè já sórí ibú ayérayé o à ń sọ sí wá wọn Ọlọ́run sàánú wa. jama irú àwọn àṣà Yorùbá tí ò ta òun là ń rí ọmọbìnrin mọ́lẹ̀ yìí. tẹ́ báwọn ọgbà wa ti ṣe rí yóò bọ́ ọ̀gbọ́dọ̀ máa ṣe bẹ́ẹ̀ tẹ̀ ìlànà pàǹpà ọmọ ọ̀dà yóò bá náà ní tiẹ̀ obìnrin kan ọwọ́lé ọkọ wọ́n wà ní kọ́kọ́ fábóde kú òní fún wọ́n ní kọ́kọ́ ó ṣe kí ni wọ́n fábóde ńlé fún ìyàwó ẹ̀. Yorùbá lẹ́ni tá àgbéyàwó bọ́ wà bá ní gàrùn òun rẹ̀ ẹ wá ní ọmọ gàrùn ìyàwó kò ní ìkọ̀kọ̀ ọ̀sá kò lè o. Gbogbo obìnrin fẹ́ wọnú fámìlì kan kọ́ máa tẹ ẹ̀jẹ̀ wọlé kìí tó lànà ìsìláàmù owó làbúrò ká ẹ̀jẹ̀ àbí tẹ ẹ̀jẹ̀ mọ́lẹ̀ kìí tó lànà ìsìláàmù. Nínú àwọn àlórúfù ìfàásìtì tó máa ń dá wàhálà alẹ́ òun lọ̀rọ̀ àkúnú àdọ́balẹ̀ ẹ̀yin bàbá ẹ̀yin ìyá wa ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ àgbọ̀ yìí o ìsìláàmù kì í ṣe ẹ̀sìn tí yóò lè kéèyàn wà arrogant Islam has never preached arrogance and pride Islam ò kì í kọ́ ọmọ pé kẹ́mi rẹ̀ ó ga sí bàbá àbíyá rẹ̀ àbáwọn àfa àkọ́kọ́ Islam ń sọ bẹ́ẹ̀ o ṣùgbọ́n táà pọ́blẹ́mù tá a ní wípé àmọ́ ibo ni ìsìláàmù àtàṣà ti pàdé ibo náà ti yára wọ́n lẹ̀ ẹni òbí wa ẹgbọ́n bá bẹ́ẹ̀ sọ yìí o ọlọ́ọ̀bá àbọ̀ ọ̀kẹ́ bàbá àti màmá mi o àti gbogbo òkú mùsùlùmí o bàbá àtèmi gbọ́ yé kó tó kú o ìgbà táwa náà kọ́ bẹ̀rẹ̀ ẹ̀sùn náà ó lè díẹ̀ o kódà mo rántí nínú ẹ̀gbọ́n bàbá mi tí ó ní èmi ló ń gbin àgbàdo fún omi lè yà yóò mọ̀, dọ́bálẹ̀ bàbá kìí pẹ̀lú wà ga nínú ìlànà kíkí ní Islam àǹdọ̀bálẹ̀ òfin bẹ́ẹ̀ ẹ̀yin bàbá wà àwọn ọmọdé ẹ̀gbọ́n dáadáa nínú ìlànà kíkí fẹ́ nínú Islam níbẹ̀ orúkọ wa méjèèjì. kọ́lọ̀ ẹbẹ̀rẹ̀ òdì kí wa lè ní àwọn ohun àṣà ni agric ní ọ̀tá pátá yorùbá ni. nínú ìlànà ti ìsìláàmù ọmọ èèmọ̀ forúkọ kólẹ̀ tó bí ẹ̀. àbẹ̀rẹ̀ bọ̀ ni ó ti kí òṣùpọ̀ ń bọ̀. ọmọ ọkùnrin nínú ìlànà ibà ń sọ náà ń ṣe o ọmọ mi ọkùnrin ọmọ mi obìnrin ìlú ìkúnlẹ̀ fún mi kódà àwọn bá jẹ́ ṣúdẹ́ǹtì ni wọ́n mọ̀ tó bá fẹ́ kí ni gan gbogbo máa ńlá búkúkú má ṣe bẹ́ẹ̀ o ò sì lè rí ṣúdẹ́ǹtì ní obìnrin àti sàwọn àlékò sàṣọ bá kúnlẹ̀ má ṣe bẹ́ẹ̀ tí àti káwàwá náà bá ń sọ fáwọn èèyàn pé ẹ kò dáa táwọn bẹ̀rẹ̀ alẹ́ báwa náà tí wọ́n ti wá náà dọ̀ tán kúnlẹ̀ ajẹ́páwa náà mọ̀nà fíìkì ni wá ìta ń sọ àṣekiri o bí mo tẹ̀ kùrú náà la tẹ̀sàáyò bá ń náà ń ṣe o ẹ bá mọ̀ wà nínú fámìlì wa àwọn fámìlì wa máa àbúrò wa àwọn ọmọ ẹ̀gbọ̀dá wa wọ́n mọ̀ o wọn ò tó bẹ́ẹ̀ kan dọ̀bálẹ̀ o tí èdórí àwọn kúkú kù fẹ́ wọlé á gbà wọn ta ta fún ọmọ ga àmì tá a fi máa dá wọn sẹ́nu kẹ́ nínú àṣà èkó nínú èkó tómi ògùn bá wá sí ìbàdàn tó bá bẹ kí pé mọ́mí good morning how are you mọ́mí ẹ ẹ nípa pẹ́ẹ́mì rẹ̀ ga o àbẹ́rẹ́ mi ọmọ ìbò ga torí kò dọ̀bálẹ̀ ẹ̀ẹ́dì rẹ̀ afi ẹ̀kọ́ ìbò lélẹ̀ àwọn ìdọ̀bálẹ̀ àṣà ìbò láàrin ọba sàtìlámù wọn ẹ̀ẹ́dùn bẹ́ẹ̀ ibi tó bá ti wá tabo tìsíláàwọ̀ ẹ̀ẹ́gbà sí èdè sẹ́yìn ọ̀rọ̀ àǹdọ̀bálẹ̀ àǹkúnlẹ̀ ó wà nínú ọ̀rọ̀ àṣà tó dalẹ̀ yorùbá. ìtòfà náà pọ̀ ṣùgbọ́n kì í fi wá sí èèyàn ní tòní ọ̀rọ̀ àsàmọ́kẹ́ sọ̀rọ̀ níbẹ̀. ṣé nínú tó fà á àárín àwa àfa àfihàn àwa gan ni pọ́blẹ́mù yẹn ti kọ́ bẹ̀rẹ̀. torí báwọn àfa àgàn ní kọ́ ń tààkù pé àálùsùn náà kan tó bá ti ní kọ́ ọmọ yẹn ọmọ dọ̀bálẹ̀ tó bá ti ní kọ́ ọmọ yẹn ọmọ kúnlẹ̀ wọ́n fẹ́ sọ ọmọ bẹ̀ta ayé ni wọ́n fẹ́ kẹ́mi àwọn ọmọ yín ọ̀gá ni wọ́n fẹ́ gbọmọ yín lọ́wọ́ yín ni àwọn àfa àtàlẹ́ ti wá gbọ́ wọ́n tó gbé lórí Facebook social media wọ́n instigate àwọn òbí against àwọn ọmọ wọn tó fẹ́ ṣe kí ni o tó fẹ́ ṣe sùkọ́ bí wọ́n ṣe fẹ́ instigate àwọn òbí tiwa náà against wa ṣùgbọ́n àwọn ṣọfẹ́ yẹn àfa náà tẹ̀ ń tẹ́ ní àwọn ọmọ ẹ fi sùúrù tẹ́ ní wọn o ẹ fi ẹ̀kọ́ tẹ́lifíyà gidi tírénì wọn ẹ fi ádáàbò ẹ fi tírénì wọn àwọn àfáà tí wọ́n tírénì tiwa wọ́n á fi gàràgàrà tírénì wa wọ́n á fi asa wọ́n á fi tírénì wa àìbọ̀wọ̀ fagbà wọ́n á fi tírénì wa á lo ẹ̀kọ́ pẹ̀lú àwọn òbí wa ọlọ́sìn nìkan fọ́ yìí. bàbá àtẹ̀mí tí ìyá ṣe gbọ́dọ̀ kù. wà láì wọ́n gbọ́ nígbà táwọn kọ́ bẹ̀rẹ̀ ó tọ̀ àwọn kò fẹ́ rí wọn àwọn oníkẹ́ ẹ̀mọ́ dọ̀láyé àwọn oníkẹ́ ẹ̀mọ́ jẹun jẹun àwọn oníkẹ́ ẹ̀mọ́ jẹun jẹun ìṣẹ̀má àwọn oníkẹ́ ẹ̀mọ́ ṣe àfá ìgbọ̀nsẹ̀ tọ́gọ̀ fún ọ wà mi pé nínú àwọn ọmọ nínú àwọn òbí dòfin kan mo ti wà ní Abẹ́òkúta mo fẹ́ lọ sí lẹ́kṣọ̀ lọ́dọ̀ àwọn ọmọ màpolí níwájú ilé ọba àáfà aláìlú gbàgbé ọjọ́ náà sísẹ́mù mi dà mí lọ mo padà sí bàbá mi mo ti lọ́dọ̀ bàbá mi láàárọ̀ gba àwọn ọjọ́ ká ṣe àbíṣe ìgbà náà mi ní òkè ìṣàwádìí ní gbọ́gbà àwọn ẹṣúná ìjọ náà àáfà àwọn òbí ti wá padà gbọ́ ní pé kì í ṣe bẹ́ẹ̀ ní àwọn ọmọ yìí gàgbé ìlànà súnà tàgbọ́ yóò yóò ṣe kí ni o àwọn àbá àtọwá fẹ́ sọ àwọn ẹbí wa dọ̀tá àwọn ẹjọ́ náà ẹgbẹ́ táwọn ọ̀rẹ́ yọ̀tẹ̀ láwọn tẹ̀ bí kí o wọn ò ní kàwé wọn ò ní níláárí wọn ò ní sórí ire ẹnu ò ní gbà lónìí wà láì wọn sórí ire tó wa wọn à mọ kéwù tó wa wọn à mọ wé ọ̀hún tó wa àwọn tó yunifásitì mo ṣe máa sáàsì ní ui mo tó gé ìdílé lọ́wọ́ àbá wọn àtọwá ní arífìsì tó wa wọ́n lọ ẹ̀kọ́ tó wà gbogbo tọ́lọ̀ fi máa ń gbàgbé yẹn ọ̀gbàdú àwọn tábù àwa wọ́n sì fẹ́ sọ àwọn òbí wa lọ táwa tọ́lá àwọn náà ṣe oògùn àsọ̀rọ̀ fáwọn òbí wa ètò wọ́n ti sínú bẹ́ẹ̀dì ètò wọ́n ti sínú kọ́ńbọ́ọ̀dù àmọ́mọ́ ìwà ń bẹ̀ ní gbogbo àwọn nǹkan yẹn wọ́n rò pé táwọn bá instigate àwọn òbí wa ẹnu ibi tí wàhálà ti wá ṣẹlẹ̀ gbogbo àwọn àràmù tí wọ́n ń jẹ lára àwọn òbí wa súnà wá padà àwọn akọ́lá blọ́ọ̀kì súnà ló blọ́ọ̀kì gbogbo àwọn bí ẹ là á di ẹmọ fún ẹ là á fi ẹlẹ́kà méje súnà padà blọ́ọ̀kì èmi mo blọ́ọ̀kì ẹ blọ́ọ̀kì jàrà bá wọn fẹ́ ìjà àrà mú ni ọlọ́mọ blọ́ọ̀kì mo ń sọ gbogbo ilé ìfẹ́ yìí òdì bóun wá ní ìfìlàmù sí ní káwọn ọmọ yìí ó máa ṣe tẹ́ẹ̀fì yàpẹ́ mi mọ̀ ọ̀gá alákọ̀ọ́kọ́ ṣẹ̀rí àfẹ́kọ́ pé

jọ̀wọ́ ẹ̀wọ̀n gbólò yẹ kí ó ṣe pé tó ti kúnlẹ̀ tó ti kíkọ́ ọmọ gbọ́dọ̀ sí bàbá torí pọ̀ tí wọ́n ń lọ àbí ẹ̀yọ́ kéékèèké ipa súnà ilé ọ̀gá ẹ bá ti láwọn àgbàlagbà ẹ̀yìn máa kí wọn ṣùgbọ́n gbọ́dọ̀ náwó fún wọn kan súnà nìkan sáyẹn wọn sàwọn àlékún rẹ̀ tàbí ó sọ̀rọ̀ dáadáa ó

adúgbò ọlọ́run alhamdulillah mẹ́jẹ̀ àbúrò kòrò mọ́ o gbogbo àwọn ìsọ́tọ́lá tó rí ọlọ́run mẹ́jẹ̀ wọn rí mọ́ o tó jẹ́ pé wọ́n rí lóòótọ́ o alimoyim ọlọ́ba ní ká mú sálámọ̀ méjì méjì mẹ́ta bá ń sálámọ̀ tẹ́ ẹ bá wọn lóhùn ẹ̀yìn ọmọ ẹ̀yìn àlàáfíà ọmọ wọn ló jàmbá ẹlẹ́kejì àwọn ọmọ inú obìnrin wọ́n sálámà sí ní òsì tó burú ìwọ ìyá rẹ̀ ẹni wọ́n máa yín mọ́ra ẹni òbí mọ́ra yín ẹni lẹ́wọ̀ àwọn ọmọ mọ́ra ẹ̀ sì hàn ẹ wà fún ọ̀sán sàbẹ̀ kan ó ń ah, Ndị òun ti délé ayé òun ò kankan ọmọ òun rí ọmọ mẹ́wàá lóhùn ní wọn rí fọlọ́nà náà ọmọ kò fi tó burú ìfẹ́ hàn sáwọn ọmọ yìí yorùbá náà ọ̀rọ̀ yorùbá máa ń sun ọ̀rọ̀ wọn tó máa rí gbà wọ́n ní o ìwà ó tí ẹ̀ bá ti èmi gbà pé àwọn ìyá àti bàbá kọ́ ló ní problem àwọn àfáàlẹ̀ Yorùbá ló sọ̀rọ̀ ní gbogbo ọ̀rọ̀ yóò kúrú tó láì tẹ́lẹ̀ ìjọba wà bẹ̀rẹ̀ àwọn àfáàlẹ̀ ọ̀rẹ́ sọ̀rọ̀ fún àwọn òbí wa àwọn àfáà gangan ní problem lọ́rọ̀ ìdọ̀bálẹ̀ ìkólẹ̀ ẹ̀yẹ àfáàlẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ problem ẹni kéèsì náà jẹ̀ wájú ọlọ́sẹ̀ ìbàlọ́ sí wa àwọn ìyá bàbá ìwọ ọ̀rẹ́ ti àwọn ọmọ wọn ẹ̀fà wọn ọmọ bí ọ̀tá àfáà lóríṣiríṣi ọ̀nà ni mo gbà lérò àfa àwọn tàṣà dìdú ẹ̀yìn tẹ́yìn náà ní gbogbo kẹ́lẹ́ kókókókó àtàwọn àfa àtọ́kọ́ ìlà súnà ẹ̀yìn lẹ́sọ̀ wọ́n bẹ̀rẹ̀ sàwọn òbí ẹ̀sọ́ wọ́n dọ̀tà àwọn ọmọ wọn ọmọ tí ọba tó ìjọba ẹlẹ́mọ bú ni ẹlẹ́ni wọn ga ẹni wọn mọ gbé mílíkì wá bóde wọn àwọn ṣe súnà àwọn ọmọ gbé mílíkì báwọn òbí wa gbé mílíkì tẹ fún wa rèé o ẹ wá ń parọ́ jù ẹ sọ àwọn ọmọdé ọ̀tà tó ní gbọ́dọ̀ tó súnà ẹ̀yin ọmọ náà ti làákẹ́ ìpẹ́rù tóbi ní ọ̀bà gbọ́ yé ẹsẹ̀ tẹ̀dúríjì ẹ máa ṣe pẹ̀lú làákàyè tọ́lọ̀ ń fi ní kan gbọ́ yé ẹ̀ tó máa ṣàdúrà fáwọn òbí yín èyí náà ẹ má sọ di kàtẹ́wà dọ̀tà tẹ́ ẹ bá kólé àbẹ́ ìdọ̀bálẹ̀ fún òyìn pẹ̀lú àníyàn fẹ́ ẹ fi ń sìn èyí ò ní ṣíríkù lẹ́bọ̀ káwọn bá tiẹ̀ wá lọ débi kẹ́ ẹ wá dọ̀bálẹ̀ àbẹ́ kólẹ̀ fóbi yín pẹ̀lú àníyàn pé tó ọ̀rẹ́ ti fẹ́ di wàhálà èyí lánìyàn pé mo ń sin òbí mi àwọn àáfàá ní kèèsì ṣìrìkù màkúrú ní kọ̀tà ẹni bẹ́ẹ̀ yóò bí ẹ mọ̀jẹ̀ kọ́rọ̀ wọn dá wàhálà alẹ́ ọ̀rọ̀ àjọ̀bálẹ̀ àkúnlẹ̀ á sì sọ̀rọ̀ àṣà lábẹ́ ẹ̀kan arú àwọn àṣà àlọ́ orúfù ní fàásì àṣà tí ni adúgbò la promote yìí náà ó ti jẹ́ pé ìdí ọ̀rọ̀ àbá wa promote nípa ní wọ́n ní kí sẹ́ẹ̀rí gbogbo wa mò ń rọ̀ wá àáfàá àwọn kọ̀wáìdì àwọn pírísípùsì pọ̀ táwọn àáfàá máa ń lò lórí ọ̀rọ̀ àṣà ṣùgbọ́n gbogbo eléyìí mi lè débẹ̀ mọ́ ẹ̀fà àwọn yẹn lẹ̀. tó o nínú àwọn nǹkan tó jẹ́ àlọ́ òfin a ní abala ọdún ṣíṣe kò ní dá sí mọ́ sọ̀rọ̀ níbẹ̀ abala tí mo pè ọdún àyàtì àwọn ọdún kan bẹ tí yorùbá máa ń ṣe tó jẹ́ pé àtàbù yorùbá tí mo pè wọ́n gbẹ̀ ní ẹ̀ ń sọdún eégún ògbò bíbọ òòtọ́ ọ̀pẹ olóògbèjì òbí ẹ̀ka ń jẹ́ sùn gbogbo àwọn ọdún tí yorùbá máa ń ṣe tí wọ́n kàkàrà àṣà àtàrà ẹ̀sìn yorùbá àlọ́ orúkọlẹ̀ fàáṣì àṣà àbò ẹ má bàa wọn dá sí. covid nineteen ọlọ́run ti sàánú wa lọ́dún yìí o ah pàápàá irú ìbàdàn yìí wà máa rò pé wọ́n lọ àdàkẹ́ dá wà ọ̀sán tó lu à ń sàlàyé ọ̀nà bàbá àmọ́ táwọn eléégún bá bẹ̀rẹ̀ wèrè wọn bàdàn ẹ̀rọ kò kó sùúrù sùúrù kankan wọn bàdàn ìgbà táwọn ọmọ orí ẹ̀sà àti náà tó ṣe ìrìn wọn láìpẹ́ yìí náà tó dábàá dà ọ̀hún gbogbo bàdá di ó lọ. àbá tó bá sì ti gba ibi náà gbogbo títì náà ó ṣe kéde o ó lọ fún òtò wa kò tí ẹ̀ wá ayé èèyàn mọ́ ó yé wa o kìí ṣe bí òye wa o gbogbo àwọn tá a jọ wá mọ́sálásí o àwọn náà wọ́n ń ṣe é gún o nígbàdàn àtàwọn tí lọ sọ́ọ̀sì o àwọn náà ń ṣe é gún o àwọn náà ń joló lu o àwọn náà ń joló ilé olúbàdàn o kèrè bá ń dẹ̀nu o ìlọ́pọ̀ tẹ́gbẹ́tẹ́ bá dárú wá sí ilẹ̀ láwọn mọ́sálásí nínú ẹni tí ọkọ̀ takò àwọn àpá àbá ó tó yíjẹ sọ̀rọ̀ dé wọn ẹ má gbàtà sáúdí wá síbi ta ní bọ́ sọ̀rọ̀ àṣà sáúdí wà láì sáúdí ní mọ́sẹ̀ ń kira wọn sáúdí <coughs> arábíà wọ́n ní mọ́sẹ̀ ń kira wọn àtàsíláàmù làwọn ń sọ fún ọ yìí kí wọ́n kàn nípa àbá sáwọ́dì tí wọ́n ka sáwọ́dì ni nígbà àwọn ìtàn ọmọ sáwọ́dì. torí padà bí ìwájú ọmọ sáwọ́dì tó wá láti mẹ́ka tó lu sáwọ́dì kò túmọ̀ sí sọ̀rọ̀ ìsìláàmù ọ̀rọ̀ sáwọ́dì là ń sọ fún ọ̀rọ̀ ìsìláàmù gbogbo àwọn ọdún àwọn ọdún olóòlù àwọn ọdún ọ̀sà ẹ má bá wọn o nìkan ẹyọ kan ọwọ́ adọ́bù òre fún wọn ẹ̀ wá ń sọ̀rọ̀ kí ló fa òròǹbí eléyìí nìsín nínú ọmọ ẹyọ kan tó bá jọkùnrin tọ́lọ́n bá láṣìírí ẹran méjì pa ẹran mélòó ọmọ obìnrin ẹran kan ni bá wá fún ọ ní ìbejì tó o bá ọmọ ọkùnrin méjì ẹran pa tó bá jẹ́ ọmọ obìnrin méjì ẹran méjì tó bá jẹ́ ọmọ obìnrin kan ọkùnrin kan ẹran mélòó náà jẹ̀mọ́ ẹran mẹ́ta èyí tẹ́ fi wá máa sọ̀rọ̀ òbejì ó ṣe pa ẹran kọ́pọ̀ ká jẹun sí ọlọ́run ẹ má bá wọn ṣe orò òbejì o jàmá orò òbejì òkè ìbàdàn ògùn àjọbọ gbogbo àwọn ọdún tí wọ́n máa ń ṣe yìí min dimni al-urufi al-fasi àwọn àṣà tí ọ̀dá ni o àwọn àṣà tí ò ṣe kí ni tí ọ̀dá òun ni mo wá fẹ́ parí ẹ̀ pẹ̀lú pé àwọn àṣà kan bẹ a ní sọ pé kò dáa tán a sì ní sọ pé ó dáa tán jọ̀wọ́ ẹ̀gbọ́n àníyé dáadáa bó ti fẹ́ láǹdọ̀ ìbò wọ́n ti ní kí aláwọ̀ àṣà kan bẹ nínú àwọn àṣà wa Yorùbá tá a ti ń sọ̀rọ̀ yìí a ní sọ báṣà yẹn ó da hundred percent a sì ní sọ pé kò ta ìta àwọn aṣọ ni wípé bí kálukú bá ṣe ṣe ìyẹn ọ̀sọ̀ ní tóbi si meta sáwọ̀kùn sí mẹ́ta mélòó ló pé sí dẹ̀mọ́ àfẹ́ àwọn kan bẹ kan bá ṣe á pè ní fún àsọ̀hìn àti ìṣèkínú torí bẹ́ẹ̀ ti ṣe. àwọn àṣà kan bẹ bẹ́ẹ̀ ní báyìí ṣe àbá ọmọ bẹ́ẹ̀ kí ní àṣà ọ̀dà torí pé no definition ó fi mú kan dání sọ̀rọ̀ tí dá a ní kò dání ẹ̀yìn bàbá wọ́n máa ń lọ ní ọkọ̀ yóò bá ní nípa máa kọ̀ fún àwọn àmì lọ́sọ̀ lọ. màmá ẹ bá ní màmá o ẹ̀yin lè ń bẹ́ẹ̀ ní àwọn òtún látàárọ̀ o yóò bá fẹ́ tá a bá ń ṣe mọ́ obìnrin lọ ní ọkọ̀ a ní líìsì tá a máa ń fáwọn fámílì ọkọ̀ èṣù forty one ewúrẹ́ tẹ́yìn rẹ̀ gba kalabashi tó ní ìsìn gbogbo tí yóò bẹ́ẹ̀ gbà àti ìdíkò yóò bẹ́ẹ̀ gbà kérésì ìwọ̀dí náà. yóò fẹ́ ìgbà kérésì ní láti o wọ́n ìgbà izu o ó ní àádó ìrèké wọn á máa jekawa gbóló sí ìsìláàmù jẹ́ káwọn náà fẹ́ràn gbóló àràmù àwọn ní ọkọ̀ oye obì gbogbo ẹ̀ báwo gbogbo tí ìlànà ìgbà láyé ọjọ́ ó lè five thousand ọwọ́ tí máa ń wọ́n bẹ̀ méjì ni máa ń wọ́n bẹ̀ iṣu àti ewúrẹ́ rẹ̀ yóò bá tó wá ní ìkankan di ewúrẹ́ yẹn irú ewúrẹ́ o a lè sọ pé kò ta a sì lè sọ pé ó da ó ní bẹ́ẹ̀ lórí àníyàn nínú tó dé ti bọ̀ mí ni pé irú ewúrẹ́ yẹn yóò bẹ́ẹ̀ pàǹjọ nìkan yìí wọ́n fún ọmọ àwọn obìnrin yóò máa sìn bìlífù ẹni pé tẹ́wúrẹ́ yẹn náà bá ti lórí tó máa kóhùn náà máa lórí kọ́ máa ti máa rọrùn èyí ọ̀dà bìlífù ṣírìkù rẹ̀ àtàkì mọ́ kí ni ìbá tẹ́wúrẹ́ bímọ ìyẹn bímọ òní sùpẹ̀ lọ́dọ̀ ọlọ́run ewúrẹ́ lè bímọ téèyàn lè bímọ téwúrẹ́ bá bí méjì lè jí sí méjì òbí náà lè náà wọ̀ bí. ṣùgbọ́n Yorùbá tí wọ́n máa kọ nǹkan yẹn wọ́n rò pé káwọn ọmọ wọ́n rò pé afẹ́ ní oṣù lọ́pù àfẹ́yàwó sàárà àfẹ́ láwọn. táwọn bá rí pé ń tẹ́ ẹgbà yẹn kò múnira dání a sọ pé àlọ́ orúkú sọ̀hìn jẹ́wọ́ sí mọ́ láti àlọ́ orúkú àfáyín ní bẹ́ẹ̀ máa ń gba nǹkan tó bá fẹ́ fi ọmọ yín ta sọ́ọ̀ pẹ̀lú kí ìsìláàmù ní kíyàwó ọgbà owó orí lélẹ́yìn ìyàwó ló ní o wọn ìbáyàwó pé ìwò ṣùgbọ́n wọn ìfẹ́ máa gbà iyọ̀ kankan ẹwọ yóò bá o tó bá gba iṣu yẹn ẹ má ṣe ní séèkì o kì í ṣe fámílì ìyàwó nìkan ní ọjọ́ wọn máa hàn mí o sẹ́rí tó ń dùn mí ni pé àwọn tó dáná àṣà Yorùbá wọ́n ti fa burú bọ̀ tó bá gba iṣu yẹn àáfà mi gbogbo ẹ̀yin tẹ́ wà ládùúgbò wọn ni kó méjì wà sọ́dọ̀ tì í ẹjọ́ tẹ́ ẹ bá jẹ ṣùgbọ́n kó wà sẹ́ẹ̀sì pé ṣùgbọ́n bẹ́ẹ̀ náà tí wọ́n ń gba ṣùgbọ́n ti wà bàbá ọkọ kò ṣe wàhálà kankan o ìjọ kejì lọ́kẹ̀ bọ̀ sínú oko rẹ̀ ni wàhálà ọwọ́ kan ní òun ṣùgbọ́n ti wà ọwọ́ kan ní òṣèkiri kò ṣe wàhálà kankan kan náwó kódà yóò sì ti sábẹ̀lẹ̀ pé ebè forty one àwọn àna mi ló ṣe kí ni o àwọn olómi yóò sì mú ìnira wo lọ́wọ́ àgbẹ̀ ewúrẹ́ tó sì lòún wá òun gan léwúrẹ́ lágbára tó pọ̀ obì yóò rẹ lẹ́yìn àbá orógbó ọyọ́ kàlábà lókè àbá gbogbo ọjọ́ ni ó mú wá ẹjọ́ kejì ló di é lóko jẹ́bẹ̀ ìgbàgbọ́ yẹ kó ẹ sí wọ́n sọ yé ṣùgbọ́n lónìí àwọn abala àṣà yìí ó ti mú dọ́rọ̀ jọmọ́ ó ti mú kí ni dání o dọ́rọ̀ ó ti mú nira dání tó bá ti mú nira dání ó ti di àṣà tí ó dá lọ́nà ìlú jọmọ́ ẹ̀gbọ́n mi yé dáadáa àwọn táwọn èèyàn lífù táwọn tó fẹ́ sí ọmọ wọn lónìí ó lè lé lọ sáré lọ sí ìmúra náà ní ọlọ́ọ̀sán lóòbí o gbogbo tí fámílì ìyàwó mi kọ ọlọ́run jẹ́ rí o ẹnìkan lówó tó fún ọmọ àlùkẹ́ ní ó ti rà kẹ́ afá fẹ́ẹ̀rí èèyàn bá láwọn lífì mi àwọn ò ní sọ pé bíbí àmì àwọn ò ní sọ bẹ́ẹ̀ torí pọ́rọ́ àǹfààní àwọn ò ní sọ wípé haramu ni ṣùgbọ́n a sọ pé tó bá ti mú nira dání tó ti ń fa ìnira fẹ́ni tó fẹ́ ọmọ ẹ̀yìn ó ti ń di àlọ́ orú fún àlùfáàfù ó ti di àfàkí ọ̀dà ìsìláàmù ní sọ́pọ̀tì ẹ̀. bàbá gbogbo ń tẹ́ ẹ bá gbà lọ́wọ́ ọkọ ọmọ yín wà láì kò ṣe nǹkan kan nínú tẹ̀rẹ̀ lórí ọmọ pàápàá ọmọ obìnrin ọmọ obìnrin lọ́wọ́ jù àfà ọmọ obìnrin lọ́wọ́ jù sẹ́ẹ̀rí àwọn èbùtà bá ń fọmọ wá àfà ẹlòmíì ní àkọ́kùnrin ah, ó lè mọ iye rẹ̀ wọ́n á gírí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin wọn làjọ lórí torí wọn bẹ̀rù ọlọ́run ìmí àwọn fábílì ìyàwó tó mú nǹkan rọrùn fún ó tó ń fi àjọ sẹ́fọ́n náà bẹ̀rù ọlọ́run bá ṣùgbọ́n náà bẹ̀rù ọlọ́run àwa ń sọ yìí à ń sọ pé wọ́n tó fẹ́ fọ́mọ ọlọ́run bẹ̀rù ọlọ́run ẹ̀yin tẹ́ fẹ́ fọmọ ta ẹ̀yin náà bẹ̀rù ọlọ́run jọba ẹ̀kọ́ dáadáa iṣu forty one ìdajì màálù kírèsì mọ̀tínà mẹ́jọ kírèsì mìíràn ẹgbẹ́ bá wá sí gbogbo fámìlì ìyàwó béèrè kìnní kan lè kìnní kan gèmè àti ẹ̀gbọ́n àwọn ìsinmi sọ́dọ̀ ìyàwó èsì lọ́dọ̀ ìyàwó gan ṣèdí ilé ọkọ ní òsì lò wáì tẹ́ àkọ ọmọ yín lẹ̀kọ́ ọmọ yóò dúró délẹ̀ tí wọn ò ní sọ gbèsè nìka ìtàn tọ́mọ ó ṣe kéde o tọ́mọ ó fi dé àwa sí gbogbo fámìlì ìyàwó ní kan lọ wa wọ́n lọ ní five hundred thousand àwa wo sálárì ọkọ ìyàwó wọ́n gba twenty five thousand lóṣù àbí thirty thousand sálárì ẹ̀ lóṣù jẹ́ three hundred and fifty thousand káníkọ̀ bá jẹun kọ̀ sanwó ilé fọ́ọ̀dà rẹ̀ kẹ́ni pé ọ̀rẹ́ wa thirty thousand ló ń gbà lóṣù odidi ọdún kan three fifty owó rẹ̀ wò tó bá ra ẹrù ìyàwó yóò tó jẹ gbèsè gbé ojú ẹ̀ nípa ọkọ ọmọ yóò ní báláǹsì tọmọ yóò fi kí ni òun yóò fi bímọ àwọn àṣà kọ̀ọ̀kan báyìí parí pé ọ̀nà tá à ń gbà ìdímẹ́ǹtì ẹ̀ ó ń lù mìíràn dání ẹgbẹ́ ká fi sùúrù. àáfà kìí ṣe ọ̀rọ̀ sí àríyé o àwa náà ti sinmi lọ lú ẹ̀kọ́ nínú àwọn tó dá wà dúró wa èmi wà nínú àwọn tó dúró pé àgbà ìyàwó rẹ ni mo ṣe nǹkan fún. ṣùgbọ́n mo ní pẹ̀sìtà bá yóò bá àwọn fábílì ọkọ náà sì ń bọ̀ wà láàyè wọ́n sì gbé nǹkan tí wọ́n lágbára wọn àwa náà sì gbà á yóò gbé èsì báwọn sẹ́yìn sẹ́yìn kàtà wa nù adẹ́kọ̀ ti àlọ́ orúfú àlàám tí mo sọ nípìnlẹ̀ ó ti di culture tó wà generally affected sẹ́yìn bá àfọwọ́ kọ́mọ kàkà àgbà kọ́mọ ẹni wọ́n tọ́jú nítorí wà tàwé bá fẹ́ gbà kán fọ́ra wọn ìyọ̀n la ìtàbí aṣọ báàgì glove ẹ̀kọ́ ọ̀bù nígbà wọn sì gbọ́ ọdún rẹ̀ dání ẹgbẹ́ ìṣúná ní ó tún bá wọn kan nígbà àwọn náà sì gbà á sì á sáà ló kọ́ ọdún àdá nípa èyí ò ní ẹjẹ́ àwọn àṣe ká má fara nira wa ẹ̀yin ọmọ ẹ̀yà náà sẹ́yìn fáwọn ọmọ ọlọ́mọ ẹgbẹ̀rún ọlọ́run àwọn tí ń tẹ̀sí gbọ̀ wa ó bá ìyànjú jẹ o ẹ̀yin ọ̀dọ́ ẹ̀ fi làákà yòó ẹ̀ dẹ̀ fi làákà ìkọ́ láì fún yín àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n tírèènì tó kọ́ wọn lẹ́kọ̀ọ́ tó náwó lé wọn lórí wọ́n dẹ̀ ń nítorí ìtọ́lọ́ kódà tẹ lórí àwọn tọkọ gbogbo líìkì tá a sọ náà ìtọ́kọ òfin ìwọ ten million èlò lọ́tẹ́lẹ̀ ìyàwó rẹ lórí ọmọ ọlọ́mọ sì gbọ̀dọ̀ rẹ ó sì fi bẹ̀rù ọlọ́run gbọ́dọ̀ bímọ o àwọn fi o ìgbọ́n ẹ̀ bẹ̀rù ọlọ́run lórí àwọn o nígbà bá lé káwọn òbí gbogbo wa kájọ bẹ̀rù ọlọ́run àṣàtì ọ̀bà jẹ́ kárí ìbínú ọlọ́run kájọ̀nà sí àwọn tí ọ̀bá ta kẹsẹ̀ ní àṣà wa ká má fi kankankankan ẹ̀sìn papọ̀ o ìsìláàmù èsì ẹ̀sìn tó wá gbógun ti àṣà bí kò ṣe pé àṣà tí ò da tó lè járí ìbínú ọlọ́run àbó lè fàmìlà fún wa nílé ayé wa abẹ́rẹ́ ìjà sórí ayé àtijọ́ pé làókè àná. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب السلام عليكم ورحمة الله وبركاته